pè ní tukọ́mà nínú èdè àti tí wọ́n pè bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà a sì mú àwọn àyàt alkùránìyà àti àwọn asúnà annabawiya sallallahu alaihi tó sí àlàyé lórí al kí ló kù fún wa nísìnyí òun náà ni dàrájáàtú dàrájáàtú istiqama kí èyàn ó dín istiqama ìdúró ṣinṣin lórí ẹ̀sìn èyàn ká má padà sẹ́yìn nígbàtá ti mọ́ bẹ́ẹ̀ ká ṣe ká má padà sẹ́yìn nígbàtí a ti mọ́ tí kò yẹ ká ṣe onípe ní istiqama wa ma darajatuha kí ni àwọn ìpele rẹ̀ àwọn dárájá ìsì kọ́ọ̀mà ẹjọ́ mọ̀ yóò rọ́lọ́ ẹ̀dá lọ́wọ́ àwọ́lù ha dárájá àkọ́kọ́ stage stage àkọ́kọ́ tí ìsì kọ́ọ̀mà ní àtàdá alátàwọ̀fẹ́ والبراءة من الشرك وهذه gbogbo ẹni tó fẹ́ ní ìsìnkọ́mà àkọ́kọ́ ibi tí ó ti bẹ̀rẹ̀ ó ní ọ̀sẹ̀bẹ́ ala tawhid tawhid dábí mọ̀ ìṣẹ́lọ́ọ̀bá lọ́kàtútù kéyàn ní ìgbó lórí ẹ̀ gbogbo tí máa ń kíyàn kó mẹ́ nínú ọ̀rọ̀ ẹnu nínú ṣe nínú àdì ọkàn kíyàn mẹ́jọ tí yàn kó mẹ́ àtàbáyà aláìtàwọ̀ṣì tàbá ti gbọ́gbọ́ ní tàwọ̀ṣì káwà gbogbo ti lórí ẹ̀ káwà jẹ́ kí kẹtún olùbíyà ni àsùnmọ́ ìwà ti fáàtì ni àwọn eléyìí ká gbé tuntun lórí ẹ̀ ká méje kí mi mi ó mi wá. wàlùbàrọ̀ àtúnmìnà ṣíríkì ká sì bọ́ pábọ́sẹ̀ kó ní ti jẹ́ ṣíríkì wàhálì àtàwọn tí máa ń ṣe ọmọ pẹ̀lú ọlọ́run ọba eléyìí mọ́ ràn nígbà tá a bá ti mọ ìwọ ọlọ́run ìtọ́nà ọba ń fẹ́ ìtọ́nà ọba ò fẹ́ kò ní ìdí tàrá tútù kámi wá lọ kámi padà sẹ́yìn ìtọ́nà ọba ń fẹ́ nípa tàbí ọ̀sán ọba lọ́kàn lóṣù lónìí ó dijọ́ kejì ó dijọ́ mi ọdún ṣòro ọdún kó mẹ́ èyí lórí èyí èyí olérìnà lọ́wọ́ lórí ti ọmọ wàlbàrá àtúmí ni àti mìíràn ṣírí àwọn nǹkan na bá jẹ́ ẹbọ wàláhì ká jìnà sí ká jìnà sí ẹbọ pátápátá ká má ẹ̀ wà áhàlìyí àtàwọn hálù ṣíríkì àwọn tó ń ṣe bọ káyọ ọ̀nà alámàrí wọn ká bá wọn ṣe káàní máa ṣe pẹ̀lú wọn lórí ẹ̀ ilé ní alẹ́bùwà Ibrahim alayhi salatu wa salam òun ló ṣe ó ti jẹ́ pé òǹkà àwọn tí wọ́n jẹ́ gẹ́fẹ̀ rí lásìkò alẹ́bùwà Ibrahim ó pọ̀ ju òǹkà wọn tó gba Islam lọ bó ti já sí pé àwọn tí wọ́n jẹ́ gẹ̀ẹ́fẹ̀ rí wọ́n ní agbára agbára ń bẹ lọ́wọ́ wọn ju àwọn mùsùlùmí lọ wàláì nígbà tí wọ́n bọ́pá bọ́tẹ̀ nípa tí àwọn aráàlú wọ́n ń ṣe tí wọ́n bá wọn ṣe mọ́ tí wọ́n bá wọn ṣe mọ́ wọ́n sì bá kọ́kọ́tẹ̀ bí alámọ̀rí tí wọ́n náà wọ́n jìnà sí wọn ọlọ́run sì fún wọn lọ́wọ́ lórí ẹ̀ ìwọ́n tó fi jágbọ́lẹ̀ sínú àníbi sallallahu alaihi wasallam ọ̀tọ̀ sí àwọn ilé ìyẹn bíbíà ni ọtí níbẹ̀ àwọn gbogbo nira kíláàbì kan nítorí pé wọn ṣe ìwò olówó bẹ̀ tó Ibrahim àtàwọn èèyàn rẹ̀ fún owó bẹ̀ owó lọ́wọ́ bá fi sọ Muhammad bá bẹ́bá fẹ́ kọ́ sí àwọn èèyàn tẹ́ bá ń wá àwọn fẹ́ kọ́ sí tẹ́ inú òfin ní èsì kọ́ọ̀mà tẹ́ ti bó ti lámú ẹ̀sìn yí ọlọ́run tó bá nẹ́bí ó ní ànẹ́bí ìwọ àtàwọn àjọ rẹ ẹ kọ́ sí Ibrahim àtàwọn àjọ rẹ wàláì tí ọ̀rẹ́ mọ́ tí ń jẹ́ Islam dáadáa kó kọ́ sí àwọn tààtọ̀ yìí ọlọ́run tó fún àní Muhammad sallallahu alaihi wa sallam ó ní kọ̀díkáyà ní ti أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حبدا حتى تؤمنوا بالله وحده. إن كتبوا بالله وأبدا àwọn tàbájẹ́ ahàlù tawhid bí ẹ̀rọ mẹ́fẹ́ súnnà ní Muhammad láwùjúta wáyé ọ̀láyé nítorí ìdílé tí ó bá ṣe kò lè rí ṣe tí ó bá mẹ́ka yí kò lè rí ṣe ọlọ́ni wà ní Muhammad kọ̀dí káyánà ti lákùn ó sì wà fún hasan pàápàá àríkọ́ṣe dáadáa àríkọ́ṣe ó tún wá ní dáadáa ń bẹ fún bẹ́ẹ̀ ti yẹn tó bẹ́ẹ̀ bá wọn àwọn tẹ́fẹ́ kọ́ dáadáa lára wọn sí Ibrahim ẹ̀rọ kọ́ dáadáa kọ́ lára Ibrahim walladhina ma'ahu àtàwọn tó ń da Islam lọ́wọ́ Ibrahim tí wọ́n jọ sí Islam papọ̀ ìdíkọ́ọ̀lù nìkọ́ọ̀mìhì nígbà tí Ibrahim tó ń sọ bá ọjọ́ rẹ̀ ìdíkọ́ọ̀lù nìkọ́ọ̀mìhì nígbà táwọn ṣáṣẹ̀ lẹ́yìn Ibrahim táwọn tẹ́nì kọ̀ọ̀kan náà ń sọ fáwọn àjọ tiwọn ìyẹn tó kálukú fún àwọn fámìlì rẹ̀ kí ni wọ́n sọ fún wọn ìmọ̀ àwọn tẹ́ rí o bọ̀rọ̀ ha òwúkù àwọn ti yọwọ́ ní ọ̀rọ̀ yìí wà ní mọ́ta àbúrú àti nǹkan tẹ́ ń sí rìndúnilá tọ́tọ̀ tọ́lọ́wọ́ bá àníbáyé sí máa gbogbo tá ń ṣe tí ò bá tọ́ lọ́wọ́ bá mú àníbá ń ṣe má àwọn tọ́mọ̀ ní ẹjọ́ yìí tọ́mọ̀ ní ajọ́ yìí làkọ̀dùkárẹ̀ ti lápò bùsùwà tó hàtàlà ṣe gbogbo tá ń ṣe tí ò bá lára tọ́lọ́ tàmẹ́lì wọn iná bùrọ̀hán àbúkù wà ní mẹ́ta àbùdú lẹ́mí ìgbòmìnà àwọn ti bá bẹ́ẹ̀ àbáyé ṣe má ìwọ́tọ́ bọ́ fẹ́ ṣe súnà àwọn nǹkan tí wọ́n ń ṣe láwùjọ rẹ tẹ́ẹ̀jọ ti tẹ́lẹ̀ ọ̀sùn bá wọn ṣe náà aláì ọ̀ ní pẹ́lú rẹ̀ ọ̀ ní ní sáà pé ní ṣe kọ́mà bolúdí ànẹ́bí ọ̀nà ṣe mọ́ kọ́dà bá jẹ́ bàbá rẹ̀ ṣe kárí rẹ̀ ní ó ṣe mi náà ni mo ká dámú ṣe tó òun ni ó ti ẹ́ òun àwọn kábìrì wàlá ẹ̀ ṣùgbọ́n òun ni tẹ́lẹ̀ iṣẹ́ ìṣojú ìbátan náà mọ̀ inú agbọ́rọ̀ ààrùn mi fún àníbáyé ṣe àmọ́ ẹ̀tọ́ tí ń bẹ fún bàbá àtọ́mọ́ àá àmà dáadáa ẹ̀tọ́ tí ń bẹ fún àdúgbò fún yín ẹ̀tọ́ tí ń bẹ fún mọ̀lẹ́bí mọ̀lẹ́bí àmọ́ iṣẹ́ ìṣe tí ò gbàgbọ́ náà mú ni èyí tẹ́ bá fẹ́ ṣe mẹ́ẹ̀ ọ̀la àdébà ń ṣe kọ́lá yẹ pé eré ilẹ̀ rẹ ló máa ń lò bàbá rẹ fẹ́ náà ti mọ̀lúdì ànẹ́bí eré ilẹ̀ rẹ ló máa ń lò ilẹ̀ rẹ tọ́ ní àyẹ̀lá fún aláàjì ẹ lè lo bíbí kí lọ́n sọ ni wọ́n á ti gbọ́ yìí ìlú náà ń pè ní albaroa ìlú bá yé ṣe ìdí ní yóò rúkú jẹ́ ṣe ìtọ́pẹ̀ nípa àrọ́wà nìyẹn but ọ bá wọn pé now ọ tún wá kún wọn lọ́wọ́ láti nǹkan yẹn sí ọ sí bá wọ́wà ara wọn ni pé wọ́n lo fídì rẹ àkọ́rọ̀ wọn lọ́wọ́ fún wọn tẹ́ǹtì pé wọ́n ti tẹ́ǹtì rẹ́ǹtì wọ́n lọ́wọ́ kó ṣíà fún wọn pé wọ́n fi rẹ́ǹtì mo kàn ní ẹni pé nípa yín ṣe o mo lú bí o tí àbí náà má fọkàn sí ìjọba ti lówó ẹ lọ́wọ́ o kí ló dé máa Abdullahi bàrọ àníyàn ilé yìí ká kọ́kọ́ sí ní àwọn lọ́wọ́ alìbàrọ gbogbo ní wọ́n ti ń ṣèbàjẹ́ Ah, àwọn àkàn bẹ̀rẹ̀ pé tẹ́jọ́ ń tẹ́tẹ́lẹ̀ tẹ́jọ́ máa ń sì káì ẹjọ́ máa ń ti gbogbo ẹjọ́ máa ń rìn náà ní ẹjọ́ ọwọ́ àmọ́wọ̀wọ́ yẹn ti lẹ́bùn mọ́ àwọn àtúnyẹ àyíká náà fẹ́ lu àtijọ́ ó fẹ́ ṣe ìṣẹ̀lú mọ́ni tó ìdájọ́ lọ àtìmí àti yí ajọ́mọ́ránikò fáírọ́ọ̀sì ní ẹ̀kọ́ àgbàkù wọ̀nyí tí ó lè tó bá ní ó lè jù bẹ́ẹ̀ lọ ìdẹ́kùn ní bàbá wà nìyẹn nǹkan táwọn yẹn bá ń ṣe tó bá jẹ́ bàjẹ́ ọ́ kórira rẹ̀ ọ̀ sì ní àwọn ọlọ́wọ́ lórí ẹ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ fẹ́ ọlọ́wọ́ ní jẹ́ rẹ̀ ọmọ afọ́ ló gbogbo jẹ̀bù lórí ọ̀ní jẹ́ bẹ́ẹ̀dẹ̀ ara àkọ́kọ́ nígbà wọn ṣe ni ẹ̀yìn òṣèré ló fi jẹ́ pé àwọn ṣe súnà lọ́sọ̀rọ̀ sọ́nà ẹjíkàlọ́ wọn gbìyànjú àwọn ọ̀dọ́ tẹ́tí ń bẹ́rù sílámù ẹjíkàlọ́ ẹ̀mọ̀ pé kàyí náà bẹ́rù sílámù àwọn ọ̀dọ́ tàbí jẹun pọ̀ bọ̀ kẹ́yẹ kẹ́ ọ̀gá náà ẹ̀sìn ẹ̀bá rẹ̀ bá ti mọ́ kọ́nà bá yẹ pé wọ́n ni pé ọkọ̀ fún àwọn ẹni bí wọ́n ta wọ́n ti ẹ máa ṣe kọ́lá nípa lówó tí èṣe kọ́lá tẹ́lẹ̀ wọn bá tẹ́lẹ̀ abẹ́ sílé ẹ̀kọ́ lè abẹ́ kó bẹ̀ ẹ má kó bẹ̀ bá náà kọ́lá pé ẹ̀yìn etí ẹ̀ṣẹ̀ náà kẹta a máa ń ṣe náà ẹ̀yìn etí wọn yẹnu àmọ́ kọ́lá àdọ́dá ọwọ́ fẹ́ kó sílé rẹ ọwọ́ ìbá ti àwọn èèyàn ó pe àwọn tálíkà náà síbẹ̀ ọwọ́ pè wọn kọ́kọ́ ọ̀gá náà di program ọwá fún wọn ní ìjọ ọ̀tà kọ̀ọ̀kan ọkùnrin lábẹ́ méjì méjì àti ìtọ́jú láti náà nù akọ̀lẹ́kẹ̀ mọ̀ pé nǹkan yìí kọ́ ó lẹ́tọ̀ láti ṣe ni wọ́n sì lẹ́tọ̀ pẹ̀lú gúnyán fún wọn kékeré yìí wọ́n lè pamọ́ lù èyí tí wàá bí abẹ́ tí ò jẹ́ pé jẹ́ bídí abẹ́ ọ̀ àyọ̀ gbó òkúta ẹ̀fà aláfa ń kọ́ ìwúrọ̀ aláfa tó bá kó sínú ilé gbogbo nǹkan pátápátá àkòsí àwọn àfa wọ́n ti kéde jẹ fún ọgbọ́ púpọ̀ kéèkà bẹ́ẹ̀ sílé nìkan kó síbi àwọn èèyàn káka jẹ lásán kó bẹ́ẹ̀ wọ́n ilé ẹ̀bí ti nà kò tẹ̀kọ́ aláfa àwọn aláfa ńkọ́ àwọn aláfa bò káko sílé lóòótọ́ àtàdúrà ká bá fẹ́ kó sílé àmọ́ ojú àdúrà wò láti nígbà bá fẹ́ kó sílé àníbi sọlọ́mọ́ àwọn àlọ́ sẹ́ńtà àwọn náà sàkọ́lé wọ́n ti kó wọ́n ti kó lé anabi òsì kan sọ̀rọ̀ pé kọ́ ọ́yẹ́ bá ń pa ń gbọ́ abẹ́gun àbájọ ọmọ ọkùnrin dáradára ni ká máa sọ buhari kalẹ̀ sọ́kà wọ́n tẹ̀ ní hamara lọ́wọ́ àwọn ọmọ kàlí gbára ni wọ́n kàlá ti fájì àdéyà yìí kọ́ kàlá ti yàrá déyà yìí wọ́n hamara lọ́wọ́ ni aláì wọn òsì bẹ́ẹ̀. gbólóhùn kan lọ wù wọ́n lọ sí ìfúnra rẹ̀ ẹ̀wù bíbi kálímẹ́tì láì sáà mọ̀ ní ìṣàrin mọ̀ tẹ́fi kú láyé wọn ìbànújẹ́ òní ìṣẹ̀lẹ̀ sí àmì ìlú rẹ̀ ọmọ sòfẹ́ àfààní ló jẹ́ inú àwọn nǹkan tí Islam bá lọ́wọ́ àwọn ará mọ́kànlù tí ò tapò kíkẹ́ kọ́lé kẹ́ á fi àwọn ẹ̀mọ́ jẹ bákan náà ọkàn léwu pé ní èmi ní sẹ́ńjì lọ́wọ́ díẹ̀ ọlọ́run sáà mọ̀ rẹ̀ mọ́

anabi ni sharru tu'am tu'amul walima lam tud'a fiha al-fuqara anabi ni abẹ́ mọ́ anabi ni sharru tu'am oúnjẹ tó burú jù ní oúnjẹ tó yẹ máa ń jẹ láyé tu'amul walima òun náà ni oúnjẹ tá a fè síbi àpèjẹ ìyàwó àbáwọn àpèjẹ ẹ̀mí tó lẹ́tọ̀ọ́ bóòlù tó wá burú tata ló lẹ́tọ̀ọ́ lamukuta àfihà àlùkọ́ ẹ wá wúlò àpòjì ẹ̀yìn ẹ wá pe àwọn aláìní àwọn kálíkà ẹ ṣe wọ́n ti bẹ̀ ẹ̀yìn tó wá jẹun ní oúnjẹ burúkú lẹ́ jẹ ta ló ń lẹ́yìn mọ́ sọ́mi ni o kẹ́tù kúta náà di ẹgbẹ́ lè mú wú bẹ́ẹ̀ àná bẹ́ẹ̀ olóbi bẹ́ẹ̀ ṣe kan ẹjẹ́ káwọn fúkọ̀ọ́ wá wù pọ̀ bí kíni wa àwọn náà ní bàtà mi olówó mi yóò kàn fẹ́ yóò kàn fi ẹbá jẹ́rà ìdí fún yóò kàn máa jẹ́rà ìdí ẹ̀nà ni yóò yóò yóò sí tálíkà tó mú yóò di lọlé yóò di lọlé fáwọn ọmọ rẹ̀ tí ò wá àlùmọ́dì lọlé o àmọ́jọ́ kárí náà yóò ṣe kíni yìí wọ́n bá ti lọlé yóò ṣe kíni yìí yóò kárí kó sì jẹ́ mọ̀ sí ẹni tí ó kí ọ̀tọ̀ lè kó sì kó ti kàkúrẹ́jà àwọn tó tó tún wáá rí wọn ta ìtú àwọn tó bá lè débù wọn kò mọ́ kò gẹ́gẹ́ nìyẹn mà ṣòro àwọn àpèjúbá ìdá ibi tá a ti lọ darajatu istiqama àwọn àpẹẹlẹ istiqama alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni pé àtàbátù ala tawhid kábùrì tàwọn dada wàlbàrọ́hàtù min áàlìhì àwòlbàrọ́hàtù min ash-shirk wà áàlìhì káfí bọ́pá kó lọ́dọ̀ gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ ẹlẹ́bọ nìkan bọ́ hálùfàtà gbogbo àwọn tó bá jẹ́ oníbàjẹ́ pátápátá ká má bá wọn ti pọ̀ mọ́ ní gbogbo ọ̀nà tó ń ṣe bàjẹ́ ká má bá wọn ti pọ̀ mọ́ wọ́n fẹ́ kó ma ọmọ ìwọ́n fẹ́ kó ṣùgbọ́n ọ̀rọ̀ mẹ́kó ma rẹ inú ọmọ ẹmọ́ títún náà ti gbòòrò ju pé kí ẹmọ dọ́gbọ́n ti lọ àwọn èèyàn fẹ́ ebú àwọn èèyàn bọ̀dẹ̀ ẹ̀ẹ̀kọ́ ebú àwọn èèyàn bọ̀dẹ̀ ìbínú ọlọ́run tẹ́ lọ́rùn ó tẹ́ ọ̀rẹ́ lọ́rùn kí wọ́n ti tọ́lọ́ ọbùn fẹ́ torí pé wọn ò fẹ́ káwọn fẹ́ bínú sáwọn èyí tó kó jápọ̀ bí náà ni tó fẹ́ ká alájìnà lọ sí bọ́ bá bí mọ̀ ń kọ́ wọ́n ti mọ̀ fẹ́sì ìfẹ́ ọ̀tọ̀ níta wọn wọ́n retí tó yàtọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n tó halẹ̀ tó ni wọ́n halẹ̀ mọ́ náà ni wọ́n ti mọ̀ pé ó yàtọ̀ tó a ah, alájì báyìí kó tiwa o àkọ́kọ́ àpá

súnà èsì ìgbòrò tó bá yìí tẹ́gbà àwọn èèyàn tàbí súnà ẹ̀ dìde ogun táwọn fẹ́ àwọn ṣe ẹ̀ ní wọn táwọn yóò sọ ní tó máa pọ̀ náà rò kí láyé ẹgbẹ́ ti fún wa pápátá máa fún olówó bí Dangote owó tẹ̀lé lè ṣe fún ìláyé rí gan lọ wọn fún olówó bí Dangote àpò mẹ́rin nílò àwọn tó ti jẹ́ nítorí lónìí kò ní bá bàbá ti kọmọ tán kò ní bá kọmọ tán mọ́bìnú sí ni so àwọn kẹ́tí ìsìláwò bá ti fẹ́ tí ó bá ti bá ìsìláwò tó máa ń ṣe láwùjọ wa tí wọ́n lọ́wọ́ ṣe ètì máa kọ́ máa fẹ́ bá kódélé bá kódélé mi tuntun káwọn kọ́ kọ́ lé láyé èyí tí ń kọ́ lọ́wọ́ káwọn parí ẹ̀ so eléyìí ni dárájà àkọ́kọ́ tí mẹ́mú ti kọ́ náà ẹjá tó lè tàwíì ẹjá lọ gbọ́gbọ́ tàwíì àsìkò yí àyíkáwà yìí sàtò sàlàyé tàwíì pẹ̀lú gbọ́nà a padà wá ìfúnra pàápàá ní àwọn táwọn kìnrin wá lọ́jọ́ jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ lálẹ́ nínú àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ ní bùkátà sí àtàwíì àyíká láwùjọ wà yìí òun láwùjọ yìí ò àwùjọ yìí ó bá dé sáwọ́jà arábíà lónìí

tó sì máa ti dẹ́yìn ilé yòó èyí ò ní irun náà kò lé tilẹ̀ kó sọ́ọ̀bù rẹ̀ kò lé tilẹ̀ kó sọ́ọ̀bù rẹ̀ àwọn tó máa ń wà láàkán ṣẹlẹ̀ ń lé rẹ̀ kọ́dà kò ní rántí tilẹ̀ kó sọ́ọ̀bù yóò hàn ní ìyá alágbájá pamúsọ́ọ̀bù nímọ̀ wá so الثبات على التوحيد اجل قلت لوري توحيد والبراءة من الشرك واهله

wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ lórí lọ́wọ́ àbúrò ṣèlú alìkèsè kọ́ọ̀mà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ pé wà bá fi kí náà pè ní ìṣèlú kọ́ọ̀mà sàlàyé fún wa kọ́ọ̀l abákan ní allah tó ṣìríkà bẹ̀lá iṣẹ́ ìhà allah tó ṣìríkà bẹ̀lá ní iṣẹ́ máa ti ṣe ẹbọ kankan sọ́nà ọba sòkè ìmọ̀ tẹ̀wọ́ ara bẹ́ẹ̀ bá jẹ́ tẹ́bọ́ wà láì mọ́rin gbèrègbèrè ẹlẹ́bọ ẹni tó lòun fẹ́ ṣe ogun ìmọ̀wé ogun ìmọ̀wé kí náà ń pè kí náà ń pè mọ̀ rí ogun sọyìn wà láì ọ̀tẹ̀bọ̀ kọ́lọ̀ ogun sọyìn ọ̀tẹ̀bọ̀ kátó wá ní hàn torí ọkọ̀ máa ń bẹ́ mi ògùn lọ yìí wọ́n lọ wá gúrúsọ wọ́n lọ gúrúsọ gúrúsọ lórí kí èmi ó sọ gúrúsọ gúrúsọ lórí kí èmi ó sọ gúrúsọ gúrúsọ lórí kí èmi ó sọ gúrúsọ lórí kí èmi ó sọ wọ́n lórí kí èmi ó sọ hádà wà kiri. ṣe ìdókòwò èyí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàkúnnù ń gbọ́ ẹgbọ́ bọ̀tàwé yìí ò ní lákẹ̀ẹ́sí ẹ̀ gbogbo eléyìí náà láàrín ti ní rí ọ wàláì gúrùsọ gúrùsọ ní kíyè sọ gúrùsọ ní àwọn ẹni kíyè sọ ẹgbẹ́ ìrìnlá káyè gúrùsọ náà ní kíyè sọ iye gúrùsọ náà sọ lẹ́gbẹ́ ní imú kíyè rẹ bá sọ wàláì ní imú yóò tí yóò mọ̀ pé a kẹrí ni mo ṣe wọlé yìí ìwògùn asílẹ̀ yìí wọ́n mọ̀ fún wọ́n yóò yóò pa ẹ̀wọ̀n ni yóò pa ẹ̀wọ̀n rẹ̀ ni àmọ́ ìwò rẹ̀ lọ́nà ẹ̀mùgbà mú àwọn kan ti bẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó máa ń sọ̀tọ̀ máa ẹ̀kọ́ tó máa ń ṣe wọn bí tí ń bá ti sọ báyìí òun náà ọmọ bá ti sọ báyìí ọ́ àbù tí a ti sọ ọ́bù bẹ̀ tí a ti sọ ọ́bù bẹ̀ tí a ti sọ ọ́bù bẹ̀ fọ́tí máa búrú tọ́ àbí bù yóò á ní káyọ̀ wà sọ sí ọtí kí ni ọtí gbọ́n kí ni o ọ́ àbúrò akọ̀pọ̀ lẹ́kàlí kọ́ àníkẹ́ ìgbẹ̀sí lẹ́kàlí nìyí wàláì bẹ́ẹ̀kọ́ ti ń sọ yìí lákàyẹ máa sọ sẹpáwọn èèyàn wàláì bọ́nà wọn àwùjọ ayé bọ́nà sọ àmọ́lé ẹ̀ẹ́nà ẹ̀rí tó máa pariwo wọ́n máa kí lórí títí báyìí ni wá ọkùnkùn ẹ̀kọ́ máa rẹ ọmọ ẹ̀kọ́ fẹ́ kò yẹ gbàlagbà ọmọ ẹlẹ́ o ẹlẹ́kùn tani gbàgbé nǹkan tani gbàgbé nǹkan láyé tó kábọ̀ afọ pé yẹn fẹ́ ṣe ìlẹ̀ hàn tó mẹ́jọ ọlọ́run ọbẹ̀

tí wọ́n mú sábì bá ha kéwú máa ní kéwú tẹ́lẹ̀ ó wá kúgbà kan tó wò gbó lórí mọ́mọ́ ní mọ́mú ṣàfihàn máa ó wá ìmọ́mọ́ ní ṣàkáwùtù ìlàwà kiri ẹ̀hẹ́n bìsúhì hìpsì ó ní mo ké gbàjarì ìyẹn tó mo lọ bá àfa àwọn atọ́pẹ̀lú wà kiri pẹ̀lú ìhà nǹkan mi tó ìhìn ìdáwọ́ فأرشدني إلى ترك المعاصي báwo la bá fà ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ní mọ́sẹ̀ náà mọ́ kò ní kọ́ lọ sábúrúsọ méje kálọ̀wọ́ eré àwọn èkó wọ́n pọ̀ ládùúgbò wa ní sìn àwọn tó lórí àwọn èkó wọ́n mọ kéwú àmọ́ kéwú òwúlò fáwọn dépò pé wọ́n fi wúlò báwùjọ tó fọwọ́n múra wọ́n bẹ kí báyìí rẹ̀rẹ̀ wọ́n rìn kí báyìí àmọ́ bá kò bẹ lárí abáyé wọn àmọ́ òwúlò fúnra wọn ẹgbà tẹ̀bí ẹgbà rí bìrì lọ́pọ̀ yàwó ẹgbà rí bìrì lọ́pọ̀ yàwó ẹnìkan lọ lọ́kàlí kan bí mọ́ká ti fòhú wọn máa ọ̀nà pé lọ́kàlí ẹ agbákò lọ́kàlí abákan ní ní àdúgbò yàwó ẹ̀ ti kú ó wá lókọ̀ mọ́ rẹ̀ ọmọ yàwó ya olè ọwọ́ ni àwọn oníyọ̀pọ̀ ìyàwó náà ni oníyọ̀pọ̀ ìyàwó ó lè yàwó bí ọdún márùn-ún bí ọdún mẹ́fà ọdún méjì ọdún mẹ́wàá alẹ́ no bí ìyàwó ṣe rí nù ìwọ̀n lè yóò gbàgbà lára rẹ̀ gbogbo kó sọ́ dèrè kó wà ló màmá kó sí kó lè pẹ̀gẹ̀rẹ́ àwọn tó ìyàwó ó yà kú ni o

e lẹ́yìn àwọn ọ̀gbìn náà ládùúgbò orí mẹ́rin tó jẹ́ bàbá báyìí gbàdàgbàdà kẹ́yìn ìkọ́ àti mú ya ní ẹgbẹ́ ọ̀kúbọ̀ yìí ó ẹ wá ti sọ fún yín o ọmọ ọmọ sọ fún fún ìlú wọn nígbà tó máa ń da wọn ọmọ ẹgbẹ́ tó máa ń da wọn lọ ọmọ bí ọkọ bá ń da màálù wọn máa da wọn náà ni ọlọmọkùnrin náà wọn tó àwọn ti mú ewu tí bẹ́ẹ̀nu lẹ́ṣẹ́ yìí fún àdáwọn dúró mú ní tí gbogbo àti ẹ̀rù láyé ẹ̀ẹ̀ṣẹ́ ẹ̀rẹ́ nìkan tayé ló lóbó ni tí bá ní gbàmọ́ òde rí ni alẹ́mìyà tí kùmù nàbíyì alẹ́mìyà tí kùmù nàbíyì kò ní alẹ́mìyà tí kùmù nàbíyì alẹ́mìyà tí kùmù nàbíyì fẹ́ẹ̀ ra wọn tí wọ́n tẹ̀kìlọ̀ àdìkíyàmọ̀ fún yìí alam yatikum nadhir sẹ́yìn ọ̀rọ̀ ọ̀sẹ̀ máa fi àdúgbò yìí ni qalu bala qad ja'ana nadhir wà láàrin wọn fọ́kà dámúnà a ní wọn bá pẹ́ bá pẹ́ ní lọ́la fíjọ́ àti ń ṣe é tàbá náà wòye àwọn náà ọlọ́run ti lẹ́rú bí wọ́n ti ń fẹ́ náà ẹtí wá bá ti wáyé wọ́n kọ́ láwọn kó nà nẹ́sìmẹ́rú àwọn náà ti wọ́n kọ́ fáfá wọn náà káyì bọ́yá bá ní wọn náà káyì láyé ní wọ́n jìnà wọ́n jìnà pé àwọn náà wọn náà wọ́n kọ́ láwọn kó nà nẹ́sìmẹ́ kálábá táwọn ọmọ yìí náà ṣe tí wọ́n yọ Fátímà lọ káà náà ṣe làákàyè náà káà náà máa lọ fún Fátímà káwárí gbogbo sí mẹ́lẹ́wàá káwárí kúò ma kunna fi ashabi sa'id an da mana sa'id mun o ko na tewo àwọn yan gbọ́ àti o mo sì gbọ́ mo sì mo sì tẹ̀lé wa ẹwọ ẹbọ táwọn èdè kan lónìí ó lójú ilé tẹ ẹwọ lónìí ní ìpìlẹ̀ ńlọrin o ìsọlé àwọn tó ń lọ ní ìgbà ẹ̀sìn o aláìlẹ́bá ti wọ́ ẹwọ kábáyé ẹ̀kọ̀wé ọ̀nà kábáyé wọ́n kò rògbòdì báyìí wà láì láìlá ìlànà ẹbọ ni o annabi sallallahu alaihi wasallam annabi inna riqa aha wa inna inna riqa wa tiwala wa tamahi wa tiwala shirki annabi ni kayama kayama pofo máa dé nǹkan mọ́ra máa dé nǹkan mọ́lé máa dé mọ́tò kúrò dáàbò bọ́ wọ̀tíwàlà àti máa gbogbo fẹ́ mùhíbà fìrákù tíwàlà rùn àwọn oníṣẹ́ ẹlọ wo àkáǹtì àwọn ọmọlékéwú wàlẹ́ àgbẹ̀sọ̀ wà bẹ̀rẹ̀ èdè ti burúkú àwọn kan bẹ́ẹ̀ kò tẹ̀ síkà jáde lóde káyé jáde lé àwọn kan burúkú bẹ́ẹ̀ fọlọ́ ọ̀múra ẹ̀ẹ́dọ́ ọ̀sán wọn lékéwú tẹ́lẹ̀ tó wà tẹ́yẹ̀ sí kí ni kò sí làkàyè náà kò sí ìlú làkàyè wàláyà tẹ́ bá ti rẹ́ tí ò

wàláì ló jẹ́ pé àwọn tó bá lọ sí ṣèdí ránran òun ni ẹ̀ tó máa ń dínkù lára wọn àwọn náà máa ń ṣe bíbí àwọn bíbí àti àti jálàbí wọn á wọn ò ní ilé ń bẹ̀ wọ́n lè máa ṣe bíbí àti àwọn jálàbí pé àwọn òdi àdúrà àti kíní máa fún báwọn èèyàn àmọ́ ń gba káàkì ẹ̀rí níbẹ̀ àwọn afáàmì máa fún yìí náà dárájà ilé kejì nínú dárájà ìṣẹ́kọ̀ọ́ ọmọ tábà ti dórí ìṣàfihàn لزوم الأوامر والنواهي بفعل الأمر وترك النهي أو وترك النهي وهي إتيان الطاعات واجتناب المعاصي درجة شيء كيجي ستاوي باتي دو ستاوي باتي دو لادا يتوكو نبي لزوم الأوامر àwọn àṣẹ tọ́lọ̀ ń pa yín àtàṣẹ tánàbí pa ẹ̀dùn ni wọn ẹlòmí wọn tira ẹ lónìí àṣẹ tọ́lọ̀ nìkan ní mọ́tẹ kò mú tánàbí tẹ èyí ló bí wòlí láíláí wà èyí ò sì lè bí ayé ọlọ́run láíláí wà nǹkan tó lè gbìyàn bí ayé ọlọ́run ọba wàláì àbíkọ́ pàmẹ́ ìkọ̀ àwọn amẹ́ àwọn nǹkan tó jẹ́ àṣẹ àtàwọn nǹkan tó jẹ́ súnmọ́nù tí kì í sàṣẹ wàláì ohun tó lè yẹn sọ̀rọ̀ bí wòlíì ọlọ́run bá nìyẹn àti àníbì wọ́n ti tínú gbọ́nlẹ̀ náà kí lọ́tún kírìmù ẹ̀ sí wọ́n kírìmù gùn mọ́ wáyé kírìmù yóò gbọ̀n ìní báyìí báyìí lájẹ́ ni pé àwọn tó bá fẹ́ ìmọ̀lá ìtàn ọba lọ́wọ́ ni àbáwọn tó bá fáyì ni wọ́n fún kókó láti jẹ́mẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ náà sọ ábà tó pé wọn fáyì wàláì tí wọn ní ẹwà rárá ìyẹn tí ó kọ́ sọ́bà ilé ó bú inú rẹ̀ bọ́n ṣe òyìn ẹ̀mí kíṣọ́ rẹ̀ àà ó bú lẹ́wà aláì kò sí nípa wà lè jẹ́ náà ẹwà nǹkan ní ti wò inú àkàràmọ̀ kún báyìí gba fẹ́ràn yẹn ọlọ́run fẹ́ràn yẹn ni o alẹ́bí fẹ́ràn sọ́bà yìí alẹ́bí fẹ́ràn yẹn lásán sọ́bà ni ó bú lẹ́wà ní pé kò lẹ́ni fún yàwó ànábì lọ́ọ́ ti fẹ́yàwó ànábì wa lọ bá àwọn mọ̀lẹ́bí kan tán ní ọmọbìnrin lé wọ́n lọ ọmọbìnrin tó fẹ́ ọmọbìnrin tó rẹwà lọ́fẹ̀ kìí fi pé ẹgbà bukébù ànábì wa lọ sí àwọn mọ̀lẹ́bí ànábì ní afẹ́fẹ́ ọmọ yìí ọmọ yìí wò ọmọ yìí lágbàjá eléyìí wọn gbọ́ wọlé inú rẹ̀ dùn inú rẹ̀ ah, inú àwọn náà dùn pé àwọn àfẹ́dà náà mẹ́kùn yìí aláfẹ́fẹ́ fún o anáyọ̀ adápọ̀ bàbá wọn ah, ẹnìkan ti bá sọ ojú ní iye aláẹ́rí sákàlẹ̀ wá jẹ ilé ìyẹn náà wúwa kẹ́kọ̀ọ́ mẹ́rin yìí ó ti bó yára tó ọmọ yìí tó bẹ́ẹ̀ ọmọ wa gbọ́n lé ọmọ wa jáde ó ní ẹnìkan ti bá mi sọ̀rọ̀ anábì yìí tẹ̀lé tọ́jú àwọn tó mọ ìyá anábì nu anábì náà ti kárẹ́bí ní báyé dágbáyà lọ fẹ́ wọ́n tó wọ́n fẹ́ lò sọ ó lè fẹ́ múlá bá débẹ̀ wọn ẹwà kan tó wà kan náà bí wọn mọ̀ rẹ bó bá wọ́ báyìí kí yẹ bá wọn ẹni tí ẹ̀sùn náà ń bù aláwọ̀ fáìn ó lẹ́ẹ̀kì tí àbá àkáàmìlì gidi ẹ lọ tí àbá àkáàmìlì ó máa ń tọ́jú rẹ̀ máa ń tọ́jú rẹ̀ ń kọ́ èmi náà ń tọ́jú tèmi náà lọ́kàn ní tèmi wọ́ ni. tẹ́lá àtúbáyìí ó máa ń discourage ẹ̀mí súnà lóògbà tí bá ti ń gé wọn gan yàn èèyàn ti ti lè mọ̀ nígbà tó gé tó mú ìwọ̀n ìmúgbọ̀n báyìí ọ ti tiẹ̀ lọ́wọ́ bá kábọ̀ àti pé ẹ bá ń sẹ́ ìlú ti ní púpọ̀ ní púpọ̀ ah! náà hmm. nítorí kan ẹni òní burú àwọn sájúra bẹ̀rẹ̀ ni bó ṣe tó gbàmọ́ sí ẹ̀rẹ̀nu ẹ́ wọ́n àti wáfà pé àbá àpò lọ́sẹ̀ lónìí ìwọ ilé kúnlẹ̀ yìí àwọn tó jọ gàrí báyìí wọ́n ń déwájú ẹni báyìí wọ́n wó ní gàrà wọ́n wó lulẹ̀ òun wá dóhun wáyé oníkílẹ̀sẹ̀ wọ́ aláì oníkílẹ̀sẹ̀ wọ́ aláì oníkílẹ̀sẹ̀ wọ́ ó sàdúró kó sọ̀rọ̀ náà ni ó sàdúró ni ó wáyé bàtà lẹ́sẹ̀ wáyé ó kà ó kà tó dúró kọ á bí lẹ́nu ọmọ wa lọ jòkó tọ gbàgbọ́ tiẹ̀ nù tìǹ padà dá sínú ẹ tó lè ní pé kí wa ẹ mẹ́jọ àwọn sàbọ̀tì fún wa mọ́ kó dá kí sùnmọ́ tìǹ kan lọ́sọ̀rọ̀ kan kan interview interview irùgbọ̀n náà ẹgbẹ́ ìwà ní irùgbọ̀n ẹgbẹ́ fún irùgbọ̀n gẹ̀gẹ̀rẹ̀ báyìí ni ẹ̀kọ́ yóò dá ìtọ́lá gbogbo àwọn èèyàn ní wá dá yàtọ̀ àwọn amú bàtí wọn oríṣi wọn ṣe bàtí wọn kọ́ làwọn èèyàn fún ṣàfàwí ẹlẹ́nu wọn á pè orí mẹ́sẹ̀jì bàtí wọn bá ìdíwá fáwọn gbọ̀n pé ẹgbẹ́ òkúta fáwọn gbọ̀n wá fáwọn gbọ̀n àwọn mọ̀ pé kẹ́rẹ́ àwọn èèyàn wọ́n ní sí kọ̀ wàláì sẹ́mọ́lá tó ilé tó lérògbà tí yóò lérògbà tẹ́ẹ̀ tó mùsùlùmí méjì yóò wù wọ́n kan gbẹ nínú gbà wọ́n máa ní kọ̀kàbalẹ̀ lórí nínú gbà ẹ̀yìn òmà bọ́lá yóò bá bá wọn rẹ̀ wọ́n bá rí kíní wọn ò rí bí dání ó pàdà pé ẹlọ́pù bọ́dà tó wọ́n nínú gbàgbé ọkọ̀ kíní kọ́ àárí àwọn ènìyàn náà rẹ̀ inú rẹ̀ dùn gà wọ́n á pè mú fún ṣe torí kọ́ wá sọ̀rọ̀ fáwọn ẹjá ní ìsìnkọ́ ọmọ ló jẹ́ pé tàwíd hawala tàwíd kọ́kọ́ dúró rìsíkúkà yẹ ti lúbùk kánà tẹ lúbùk a ti kiri ẹ̀ tọ́kì bọ́nu sọ ibi wọ́n ti wá tọ́ ń wá káàkiri tọ́ ń sáré tọ́ ń lọ tọ́ ń lọ tọ́ ń lọ òun náà ń wá káàkiri Abdullahi da èmi láti kiri rẹ̀ àjọ wọn ara wa ni ẹ anabi sallallahu alaihi wasallam ní báàsì kí wá sí máa wá wá kí ìtẹ́pẹ́ kú lọ́wọ́ wá kí náà ní àbí anabi ní bí kú sí yáàsì kí sí máa wá wá kí ó pàṣì ju bí kú sí máa wá kí lọ anabi sọ fún ìṣe àti ló gbà wá torí àti kí ládùúrà yìí ẹlòmí ó ti lálà ti súnà rẹ̀ tí wàá ṣe é ṣe náà kọ́ tòkùnbọ̀ ó tó náà jọra kò ní ra tuntun ẹni tí ò bá wà wọn pẹ̀lú ẹ̀ tí ò ní wà rà kí wàá lè fi yàtọ̀ ní ìṣètò ọlọ́run ẹ má sí mùmú ẹ má sí mùmú bà ara lùsùmù kí ni àwọn tó bá àti ọlọ́wọ́ bá ẹ̀dùn nílé ẹ̀ bí ṣe jú ọmọ pé a fún ẹlẹ́yà ẹ fi rúgbọ́n ilé ẹ̀ gẹ́gẹ́ bó bá wà ìtumọ̀ rẹ̀ mú kò ní tẹ́rí ẹ fi rúgbọ́n ilé ẹ̀ bó bá ti wà tẹ́yọ̀ bá ó tún wáyé ó tún wáyé ó tún lọ rẹ̀ bí bọ́lọ̀ ti ṣe ẹnu ṣe ìwọ̀n pé àdánwò ni gbogbo àdéhùn máa pa ọ̀rùn sàdánwò fún wa ni bọ́lọ̀ bá ní kí ẹ pọ̀ jó pọ̀ èyí ò ní káyọ̀ máa gbẹ̀sẹ̀ fún ọ wàláì àyẹ̀wò wọn káàkiri àfihàn gbàláwá àfihàn gbàláwá àìmí àwọn tó máa bá tó náà fún yẹn náà ẹ̀dá fún alimọ́tò kan aníta ẹ̀sìn kan ìṣẹ̀lẹ̀ ni àwọn kan náà jẹ̀mọ́ ẹ̀yìn àwọn inú ọgbà ẹ̀bá mẹ́rin kan lọ́dún ọgbà bí ẹ̀ lámàtí ọgbà tóbi dára ni lùdúmùn àwọn àbẹ̀ ṣòkòtò yí ẹja mọ̀bí tó wà ibi tá a bá súnmọ̀ lélẹ̀ ní ó ti tayọ pé àgbẹ̀gbẹ́ sí mọ́ ló fi jẹ́ pé àtàwọn àwọn ọ̀la títàwọn bá ti dúró ẹyẹ mú tàwọn ìdí dáadáa o tó bá ti dúró dáadáa ọ níbẹ̀rù yàn mọ́ bọ́ọ̀ tí ẹ̀lẹ́ ṣe tútù káàkì jẹ́ tẹ́wọ̀n tó tòkòtò rẹ lókè àmẹ́mọ̀ mi ó bá fẹ́ dé ló bá dé tó gbàjẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ báyìí tó wà fà tó bá débi iṣẹ́ ẹ wà máa wò pé síbi tó débi tó débi ìdájí kọ́kọ́ bẹ́ẹ̀ àbí òdó bẹ́ẹ̀ ẹ máa tẹ̀wọ̀n wo ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kílẹ̀ ń bá fi kánú yẹn dààmú láyé kánú yẹn dààmú láyé lùzúmùlù àwàmì àti ànábì ni kéré ẹ̀sìn àti ọlọ́ nìkan lágbèrè mọ́ àtàtì ànábì náà nínú àtẹ́tànábì pàwà ní pé ṣòkòtò wa kájí olókè wà ní àwọn tó jẹ́ àwọn òní obìnrin kájí olókè ẹwùta ẹwà wo ní ti o wọ́n ní tàwọn obìnrin kó mọ wọlé a ọmọ èèyàn àti ìyá àbúyà táwọn obìnrin tó ní kó mọ wọlé kí làwọn jẹ àwọn tó tọ́kẹ̀ táwọn ọkùnrin tó ní kí ra oúnjẹ bẹ́ẹ̀ kí làwọn ṣe ah! alágbàkù lọ́mọ èèyàn afẹ́tọ́ bá sáré nìkan ló kù ẹ̀ wọ́n bá ti ẹ̀ wọ́n bá ti fi káàfin dààmú ara báyìí ọlọ́run ní gbogbo tóbi ìyàwó kó tún wọn wọlé ìjọ fi dé lẹ́lẹ́ kó tún tó gbọ́n kan èyí kú kú táwọn ìyàwó ayélujára èyí bẹ́ẹ̀ tó torí táwọn ọmọ ìyàwó yìí kò tó gbọ́n kan lẹ́ẹ̀ tọ́tọ́ fẹ́ kọ tọ́rẹ́ kọjá níbi omi tó ní kìíní ó àtún tara wọn jẹ ó àká èjìká tó ṣe báyìí wọ́n ti rí sáìsì ẹsẹ̀ ìpínlẹ̀ rí umu kó bà kókó pẹ̀lú bí anábì ti yanjú àpò lórí wọ́n ti bá níbi ẹ̀rọ ìwé sọ̀rọ̀ bá wọn níwọ̀ sẹ́lẹ̀ níwọ̀ sẹ́lẹ̀ sọ̀rọ̀ bá wọn níwọ̀ sẹ́lẹ̀ tí ń sọ bá wọn bèèrè pé tí a sọ ní gẹ̀ǹdàbù yìí tó bá kìlẹ̀ tán ìgbésìn lékún lẹ́rọ̀ ó pọ̀ ìgbọ̀n kan ìgbọ́n kan ìyálà wa ọmọ sálámà ó ní ìwà nẹ́bí yóò máa kúdọ̀ sí yóò máa kẹ́dùn wọ́n bèèrè bẹ́ẹ̀ wọ́n ní yóò máa kẹ́dùn ànẹ́bí ní ah, ànẹ́bí wa ní tó bá ti kẹ́dùn yà kálẹ̀ wọn kẹ́dùn ẹ bá débi ẹ̀mí ẹ fà á tó bẹ́ẹ̀ ní kẹ́yìn wọn kò ní pati ànẹ́bí wa ní kóbìnrin ó pa tiẹ̀ nígbà tó bá débi ẹ̀mí bẹ́ẹ̀ sì ní àgbọ̀rọ̀ fi ẹ̀mí tó yẹ́ lómi láká ìrírí sẹ́ẹ̀sì anẹ́bí ní tó bá débi ẹ̀gbin ẹkọjá mẹ́rẹ́ bẹ́ẹ̀ bá ti rìn níbi tí ó mọ́ tẹ́ bá ti jáàbù yí tó ti kẹ́gùn rìn tẹ́ bá tó fi rìn ní tó mọ́ rìn anẹ́bí ní wọ́n wọ́rì mọ́ mímọ́ ti ẹnu mímọ́ ti ẹnu kò ní ìdíkẹ́ yín kò fẹ́ kírun ìdí àwọn obìnrin gbọ́ tó bá tún níbi ẹ̀kọ́ tó pa anẹ́bí ní ó ti mọ́ ṣùgbọ́n ọ̀nà bẹ́ẹ̀ tìrán ṣùgbọ́n ọ̀nà bẹ́ẹ̀ tìrán tó bá láti kíámọ̀ ọlọ́kì ẹ̀ ó bẹ́ẹ̀ pé àjọ́bì lọ́dún gbogbo ọ̀rọ̀ bá bá nípa bẹ́ẹ̀ tí ó báyìí alẹ́bìnrin ọ̀rọ̀ ti máa alẹ́bì lẹ́gbọ̀n ara wọn ya wà lẹ́nà láti gbólé súnà o ìwọ tó wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọ tí ìlú dúnmọ́ àlàwà mìíràn ẹ̀rọ fẹ́ kọjá àwọn ọkùnrin ọkùnrin ti sọpá yìí sọ́rí ìtọ́wà sókè náà bí ò ti rí òkò dùn mọ́ ṣe bọ́ọ̀ ti sàwọ́ ọkùnrin pẹ̀lú ẹ̀rọ obìnrin ṣe rí bí mágíẹ̀tì àti orin ni àwọn ọkùnrin bẹ tí ọkùnrin bá ti lè pàdé obìnrin báyìí tó ọkọ̀jú sí yóò ní gbogbo ẹwọ yóò ní gbogbo ẹwọ yóò ní tí ojú ni láká ìbúkú ni ó yá sáìtì bẹ̀rẹ̀ ìjọ tó sáìtì lọ ọ̀láì ẹni tó wá jẹ́ ní olóògbé ẹ̀wà pèrà ìpadà mọ́wò bẹ̀rún ilẹ̀ ní ọwọ́ bẹ́bá tó káàdì wa náà àgbákò fún ni àdébìlẹ̀ rẹ̀ ìtìlẹ̀ ká ìwé bàbá tó rá tàbí náà wáyé ibi tó bá mú òṣèré tí yóò mú rí olóògbé ẹ̀wọ̀ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ọmọ bàbá ló kájú ẹ̀ ìgbà tí wọ́n bọ́ wọ́n ti lọ jágun tí orí wo kò tí a ti kẹ́kọ̀ọ́ fún mẹ́ ah, bọ́yá ló bá dẹ̀ débi tó ìgbèlè wọ́n ti àkàkiri wáyé yóò ti àwẹ̀ tẹ́ ni wò ẹsẹ̀ tó wọ́n lè tó bá mi ẹ̀mí rẹ̀ lásán tẹ́kọ́kùnrin ayàtọ̀ síra wa bẹ́lú bá rí ọmọ ka obìnrin lásán orí rẹ̀ lè gbóná lóògbà tí ó jẹ́ ṣẹlẹ̀ yára ti báyìí irú asọ́tẹ́ ni mẹ́tì ni àǹkárá ni kọ́dà tó sá pòódèdè rẹ̀ lọ fi sàtọ̀ kò fẹ́ kárí sọ́kọ́ wá ti kéjì sọ́kọ́ báyìí kíláàrí ètí gíní láàrin sálẹ̀

wà nàwáàhì àtàwọn tó kọ́kọ̀ fún wa tó ní ká má ṣe wọn àwọn kan tọ́nà bá kọ̀ fún wa tánà ní kọ̀ fún wa tó ní ká má ṣe wọn nínú tó kọ̀ fún wa òní àtẹ̀síwé mọ́ bọ́ tó ìgbàwọ̀ fẹ́ gbogbo nǹkan tó wá ń jẹ́ ayẹyẹ ní tálọ́ rẹ̀ fún ó fẹ́ dáadáa àwọn ẹ̀mọ́ ìyàpọ̀ tó kí ni máa bá bọ̀ táwọn ń béèrè lọ́wọ́ rẹ̀ tẹ́tù lọ́n béèrè ní àbọ́nà àbánabi àlẹ́bí láyé wọn lórí sáà lọ́wọ́ bẹ́ẹ̀ sípà láyé bá ń bẹ láyé bọ́ ti bí ìlọ rẹ̀ lọ́rùn ọjẹ́ blala ọ̀ wàláì kánàbí ní kẹmẹ́yà fọ́tò kánà kí ní bẹ́ẹ̀ fọ́tò nǹkan dáwà ti bẹ́ẹ̀ fọ́tò ewu àkọ́kọ́ tó bí ẹbọ láyé tó bí ẹbọ àwọn olùmọ́ tó ń jẹ́ ṣíríkì látàrí àmẹ́lùwà Adam lójọ́ kò sí òjíṣẹ́ kankan látàrí ànábì adam ànábì lọ́wà kò sí rọ̀sùn tó fi di ayé ànábì wa lóṣù láyé ànábì lóhù làwọn ẹmọ tẹ́ ń jẹ́ ẹbọ ìgbọ́ fa ẹbọ tó fi mẹ́bọ fọ́tò ni ibi fọ́tò ni kánẹ́bì lóṣù tó dé àwọn ẹni ọlọ́run kan ti lu àwùjọ wọn wọ́n ti lu ìgbà tí wọ́n jẹ́ ni ọlọ́run àwọn ẹni wọ̀nyí wá kú ṣètàní wọn mú wá tẹ̀lé wọn pé àwọn ẹni ọlọ́run tó kú yóò bẹ́yìn ò bá bẹ́yìn bẹ́ẹ̀ mọ́ yìí báwọn ọmọ yìí ò bá tẹ̀ mọ̀ wọ́n sójú ó yẹ kán lè máa rí àwòrán wọn ẹwọ́n ló lákàyè ó dún lákàyè tó ìlú lákàyè bí o bá ti bẹ́ẹ̀ kílẹ̀ ẹ̀kọ́ tó sí ẹlòmí wọn bá ọba wọn tó o bọ́dọ̀ bá rẹ tí ó kọ́ ọ́nà sí àdìjẹ́ náà àbí òtán anẹ́bí iná ò rí bàbá rẹ̀ kò fún kò ní ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ kápá kó mú àwòrán àbá wá ìmọ̀ bọ́ jẹ́ bọ́ọ̀ sí àwọn rèé o ìdílé òbí

ìrúgbà tí wọ́n lò anábì ní àbáwá abdulhamid abbas tó gbà títí wa ó ní àwọn jẹ́rù yẹn wọ́n lọ ṣẹ́jú ní lọ bẹ́ẹ̀ kí ni wà bẹ́ẹ̀ ìrúgbà tí wọ́n lò àwọn ọmọ wọn sì mọ́ lóòótọ́ lágbájáre lágbájáre lágbájáre àwọn tó wà láwọn ìjọ náà táwọn ti dàgbà ẹwà o àwọn bá ṣe gbìyànjú wọ́n ní káwọn ọmọ wọn ayé àwọn kíní yìí agbọ́ ọmọ ayé wọn ẹgbẹ́ àfáà yìí ẹgbẹ́ wọn sáyé rẹ̀

ẹ máa fọ́ láwọn bẹ lọ́rùn bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ bí àwọn ẹ máa fọ́ láwọn bẹ lọ́rùn lórí bẹ̀rẹ̀ nu gbà tó yá wọn á di kí wọn ń bẹ wọn ó kọ wọn náà ń pè wọn fẹ́ sánú wa òun náà ló bí ẹbọ ńlẹ̀ Yorùbá Ṣàngó yìí tó parẹ́ sí ọlọ́dọ̀kúta olódòkúta iná lọ́dà Ṣàngó èèyàn ní jẹ́ Ṣàngó wọ́n bọ Ṣàngó lónìí Ọya èyàn ní gbẹ́bẹ̀ wọ́n bọ́ya lónìí Ọbàtálá wọ́n bọ́ lónìí èyàn ní gbẹ́bẹ̀ Ògún Ọ̀rúnmìlà àwọn ọmọdébá àwọn ilé yìí èyí ọwọ́ ni wọ́n bá Yorùbá sẹ́rí bí ti àwọn ànábì ní ìṣe bẹ̀rẹ̀ nípa ìrìnà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ti náà bọ́ lónìí èyí ni wá wò lónìí tí fọ́tò bá wà tí fọ́tò bá wà wàláì ẹ̀bọ́ àmẹ́ ẹ̀yẹ fún àpẹẹrẹ tó bá gbọ́gbà bá rẹ̀ wòlí ọlọ́run ni àbá tó bí ọ wòlí ọlọ́run ni ó wá kú ọwá mọ̀ ọwá mọ̀ rí fọ́tò rẹ̀ ah àbáyìí níjọ́ kan wọ́n ṣàdúrà ojú ojú rọ̀ wọ́n yọ lọ́wọ́ tàbí àrà fún ọlọ́gbọ́ tọ́wọ́ fún ọlọ́ ti àbábọ́ wọ́n èdè ìdákẹ́ olúkẹ́ pààrà náà láì àwọn bá tó wọ́n yìí bàbá rẹ̀ nígbà tí wọ́n lọ sí ta lọ sí wà sí nìkan gbogbo àwọn gbogbo rí nígbà táwọn gbogbo rí yọ kíní bọ̀tá òsínú kankan lọ́wọ́ kọ́lá igi lásán àwọn lọ́wọ́ lẹ́yìn yọ pàrọ̀ àdá àfẹ́ lẹ́yìn ọba rẹ̀ ó ní ọlọ́run kámẹ́rà ó ní iná sí ìjọba yìí iná ó sì dá báyìí mo sì lọ́dọ̀ wa àti bàbá wa lọ sí ọba rẹ̀ kí wọ́n sọ fún ọba pé bàbá rẹ̀ ti kílọ̀sì tẹ́ ẹ̀ tìyàn fún àkídà àti tẹ́tẹ́lẹ̀ òkú ọlọ́run wọn ní kéèké ní lọ́mọ yorùbá kọ́lá kìí kò gbé lọ́mọ yorùbá wọn ló kọ́ lọ́mọ yẹn sún ọwọ́ àdúgbò báyìí a àfà nígbà tí ayé yín wọ́n lè mọ sí báyìí fáwọn èèyàn ìyàn ọmọ yìí wọn ara rẹ̀ báyìí wọ́n láwọn tí ò bá rí jẹ́ ẹ̀kẹ́kẹ́ bọ́ lọ́nà ni wọ́n sì rí jẹ́ náà ni àràádẹ sá wọ́n ti lọ́wọ́ àwọn tí fọ́tò lọ bá kẹ́ni kámọ́ nìkan tí yóò mọ̀ yá tẹ́ẹ̀bá ti rẹ̀ sí ìyá ẹ̀mọ̀ ya ṣẹ̀yìn tẹ́ ń yà ẹ̀yìn ẹ̀dà tẹ́lẹ̀ lẹ́yà mọ́ torí tẹ́ ń sọ ní pé bá kẹ́lẹ̀ nípa ìyàwó ẹ̀yà wáyà sábàbà ń lọ ẹ̀dà máa ń lò ẹ̀yìn náà nínú àwọn ìgbọ̀kẹ́ yìí ní ń bá wí kò bá àtà ń yà wí ẹ̀yìn tẹ́ bá ń yàrá ìlẹ̀sẹ̀ náà o àmọ́ ẹ̀yìn tẹ́ ń bá wí àwọn tí wọ́n yí gbogbo ẹni máa ń jẹ́ fọ́tò gábà láyé àlẹ́bí ni wọnú ọlọ́run ẹ àlẹ́bí gbogbo ẹ̀ ní máa jẹ́ fọ́tò lára nínú òṣèlú yìí a wà lẹ́ arábìnrin kan báwọn níjọ tó gbọ́ báyìí tó kò dáa ó lọ́mọ tó mẹ́ta ó dé báyìí dé níjọ mọ́ndé báyìí ó náà máa tẹ̀rẹ̀ ẹgbọ́ ẹgbọ́ wàá mọ́ nǹkan ìjẹ́ mọ́ ó sì kíló jìbì ní ó sì lọ́kọ́ tẹ́tí lọ ìjọ́ ń pè fún ẹgbọ́ wà sí náà ee eh, táwọn ẹ̀dá káwọn rí ni káwọn rí wo káwọn rí ẹ̀rọ bàbá ni káwọn mọ̀láìkà máa rí kọ́ àlébi ní ìnà mọ̀láìkà làtẹ́bí kòlù bẹ́ẹ̀tàn bẹ́ẹ̀tàn fíòhì fíì súwọ̀ gbogbo létí píkṣọ̀ bá ti wà àmàláìkà òníwọ̀ wọ́n rí wo orí kọ́ gẹ́gẹ́ wo orí kọ́ orí kọ́ ẹbá agbégbábẹ́ ní ẹ̀yìn dáwárí àwọn tí àwọn tí tàlẹ̀ ìtùkùsẹ̀ sí bọ́ọ̀mù tí olóòmọ̀ tó wáṣẹ́ ọgbẹ́wọ̀n tó rántí ni ọ̀gá mi ló bá lẹ́nu lẹ́nu adéwò ó wájá jẹ́ àdìdẹ́ náà ní tí mo lè gbẹ́sára kábẹ́ẹ̀tì fi ìyí sọ̀rọ̀ fọ́tò tó wà ń lẹ́rù àtàwọn ìfẹ́ pé à ní ọ́ṣọ́n láti mú kó nìkan ọlọ́run ti wà wáyà fún kẹfì ọ̀pọ̀lọpọ̀ kan náà mọ́ sáwọn ìdíkò fún wa àwọn tí àbá lágbára ti ń kú ìdí lẹ́bi ìwé náà máa ń kà àlágbára ìbára náà àgbà àwọn àlàbàbà kò fúnra wa. sábẹ́ àwọn tí wọ́n ń gbọ́ wọ́n ti gbọ́ àti pé kúlù mùtọ́ wí ní owó kẹlẹ̀ nígbà tí fọ́tò tiẹ̀ kò nígbà tí ìwé tó wọ́n wọ́n jílẹ̀. wà tó bá dé tó ti print ẹ̀ tó rẹ̀ gbọ́n print ẹ̀ ilé ẹ̀fìn ìwélé print yẹri ìwé o ìwé yẹri mọ̀lú ikó mẹ́ o ó gbé tòun náà ìwé yẹri mọ̀lú ikó mẹ́ o tòun náà ìwé yẹri ẹ wá fara màlúù sí ní kàtàkùn kàtàkùn tó màlúù náà ni so lára àwọn gbogbo dáadáa tó sọ́nà pàtó ní kò dáa àbọ̀mọ̀ bá ní kò dáa á pinlẹ̀ so léyìí òun ni stéèjì ẹlẹ́ẹ̀kejì fún àlọ́dá àlẹ́sìnkọ́ wọ́n ní afọ́wà ọmọ bí kàtọ́ ọbí ọlọ́wọ́ tààlà ó kọ ó sọ báyìí pé ó ní à ń tẹ̀sẹ̀ kíì bàtà bí ọlọ́rọ̀ tiẹ̀ pé nípa àlèṣe kan ọ̀mà bàtà bí abákì ọ̀rọ̀ tó ń wí bàtà bí ọlọ́rọ̀ ọmọrù ó ní à ń tẹ̀sẹ̀ kí ìmọ̀ àlà amúrí wà náà ó ní ìtẹ́ǹpẹ̀ ní ìkọ́ ọ̀mà ó ní kan dúró ti sin lórí àtẹ̀tọ́nà ọba pa dólérí ẹ̀ àti nǹkan tí wọ́n kọ̀ fún ọkọ̀ sílẹ̀ tó ti má lórí tó má tètè nínú mọ́sí fẹ́nu ọlọ́run ò fẹ́ yìí àwọn ilé ìwọ́n mẹ́ta àwọn ẹlọ́kùn ta dùnú dára fáwọn ilé fún gbogbo orí yóò fún ó wá ní sí ìyọnu wá tí gbogbo ayé bá tọ́nà òtúbá bẹ́ẹ̀ ni o tí gbogbo ayé wa ń bínú sí yẹn pátápátá tọ́nà bá ti yọnu sí yẹn ó ti tán ló fi jẹ́ pé ìyọnu ọlọ́run lámà wá àníwá yọnu yẹn látara pé á tẹ ọlọ́run bá dábàá yọnu rẹ̀ àmọ́ àníwá yọnu yẹn tó yẹ kí ọ̀nà dábàá yọnu rẹ̀ yìí àní sí ọlọ́run bá ń bẹ̀ àwọn tó bá sí ọlọ́run bá ń bẹ̀ àníwá yọnu rẹ̀ eléyìí àwọn dára yà àìsèkọ́ ọ̀nà afáwà ibùdó kọ́ yìí rahimahullahu ta'ala àwọn asàlàyé gbogbo àwọn kata sọ ìméjì yìí afáwà ibùdó kọ́ yìí àwọn ń pè sáwọn ọ̀nà tó pọ̀ tí àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ ń pèsè yìí tí tí àbákiri nílẹ̀ kan àwọn nǹkan báyìí kó sínú rẹ̀ o èyí tí wọ́n rú nílẹ̀ kan àkọ́bá yẹ kó sínú rẹ̀ o àwọn ọ̀sán tí ìyá ní sí kọmọ̀ àbájúmọ̀ kọ́ yìí wọ́n kò jọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀ lára àwọn nǹkan tó ọ̀pọ̀ mọ́ sí kọmọ̀ ìfọ́bùlẹ̀ ẹ̀bùt bìrìrọ́dàtí من الأفعال والأقوال والنيات وهو الخلاص تري من صنع عضوة lórí ìsìnkọ́mọ̀ ó ní kéèyàn ní kéèyàn sí ọlọ́run ọba láṣọ ká mẹ́sùn abọ́rọ̀ gbogbo nǹkan mẹ́sẹ̀ láyé mọ́sẹ̀ torí èèyàn gbogbo nǹkan mẹ́sẹ̀ láyé mọ́sẹ̀ torí èèyàn torí ọlọ́run nìkan ní kọ́mọ́ sí so tí ọba ti mú báyìí ni so ó tẹ́ ọba fi ń ṣe ó dùn máa kò dùn máa kò tán kí nǹkan bá ti dá kí nǹkan kọ́kọ́ dá anákú bá súnà mọ́ ọwá ti ń torí ọba tọ́ bá ti ń torí tọ́lọ́run ọba tí o bá gbí ọ tọ́ lásìkò bẹ́ẹ̀ ọ̀ ní bínú kò ní bọ́ lọ́kàn jẹ́ tọ́kọ́lọ́wọ́ bó tán lẹ́sàn kí bá nǹkan torí ẹ̀dá èyí ọ̀dọ̀ ọba ọlọ́run tó gbà lọ́wọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì amúrí ṣẹ́rí mùtàbí àtúnṣùnà alákọ̀ọ́kọ́ bí sẹ́rẹ̀ kọ́lá bọ́ ojú ọkàn náà tó ń ṣe nǹkan tó ń sọ náà ọba nìkan tó ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé pé gbogbo nǹkan yẹn tó bá tún nàmẹ́ dìbò ìyẹn tó bẹ́ẹ̀ sẹ̀kẹ́ pé sọ́lọ́ lóòótọ́ bọ̀ kò tó ìtura nǹkan ẹni ìjọ bá tún nàmẹ́bì mu tó bá nìkan bá tún nàmẹ́bì mu ìlànà nẹ́bì ìlànà nẹ́bì bọ́ọ̀lù ànẹ́bì ṣe ṣe mélòó ló ṣe irú nǹkan àwọn ànẹ́bì ti ṣe nǹkan yìí èyí ó jìnà sí sáfẹ́ níbi dáa bí ìbá bí lè ṣe nǹkan tábí rẹ̀ dá lórí ẹ̀ bọ̀ tó wá sọ kò bá tún nàmú bídíà lò olóòjọ́ pé a ní ojú kékeré o bídíà ẹni bá ní pé kò sí bídíà a ní ojú kékeré o wà láì ẹni bá ní kò sí bídíà a kó ìyá rẹ̀ gan ni wọ́n kò sí bídíà ẹni tí kò sí bídíà ó yàtọ̀ sẹ́ni tó ṣe bídíà àwọn àpá àdìmọ̀ sí ìyàtọ̀ wọn àwọn ti dídí àlóòtọ́ ọ̀tí súnà kìí yọnu a máa bá ọ lò ní dèdè wọn bá ìmọ̀ nìkan ní àtúnṣe kan ṣe àmẹ́rin tí tí kò lè kò sí àpẹẹlẹ kẹta fún àpẹẹlẹ kọ́bọ̀ kò lè jọ ọ̀pá ìdá gbogbo táwọn fẹ́ ti pápátá ẹjọ́ bá súnà mú tábàlì tó àwọn kan yìí ní sàlàyé rẹ̀ nígbà máa sọ ni gbogbo ń táwọn mẹ́sẹ̀ tó bá ti ní bùkátà sí ìkankan mẹ́fà yìí òsùn ìkan mẹ́fà yìí láti sòsùn wọn rẹ̀ kò túnbọ̀ tó mẹ́fà yìí gbọ́ pé níbi súnà o but tó bá ti ní bùkátà sí ọlọ mú kan mẹ́fà yìí ọ̀hún ọ̀hún lápòjú yìí àtàbà gbogbo bá ti lérí sí gbogbo ìbájà tó fẹ́ẹ́ wọ́n fún ọ ní ọfẹ́ ṣe ni ó wá ti nídìí pé kì í ṣe nǹkan báyìí nítorí nǹkan báyìí ọkọ̀ lọ bẹ́ẹ̀ pé ìyá ni muharram ọjọ́ kẹwàá àbí oní aṣúra ọwọ́ ní ẹnìkan ní ẹgbà rẹ̀ ó pàpàwọ́ ẹnìkan ní ẹgbà rẹ̀ lónìí muharram ọwọ́ pọ̀ kíkí ló dé ní àwẹ̀ yìí ẹgbà nítorí pé ọjọ́ kẹwàá àfáà ní ti ń gbà ah, ọmọ sí ìwọ́n ti a ń gbà àwẹ̀ aṣúra torípa náà ti gbà aṣúra kí ló dé tára ti gbà ànẹ́bí gbà nítorí pé ànẹ́bí musa gbà ó sì fún musa lórí lọ́wọ́ lórí ẹ̀ <clears throat> aláàbọ̀nù gbogbo ní láìláìláìlá ìjẹ́ bẹ́bí fún wa ní rókà yìí fún láìláìláà fún fẹ́ múlé sí ebi ń pọ́ wọ́n ni wọ́n súnfẹ́ sókò ebi nu ebi ń pọ́ wọ́n ni wọ́n bò wọ́n ìwọ̀n kan báyìí àmúmọ̀sí láìláìláà lọ́nà wọn lọ́gọ́rùn ẹgbẹ́ kò sáré fún wa ní ó ń kà yìí fún kan báyìí só yíwájú náà ẹlẹ́kẹta azaman àsìkò sọ ilé ọkọ̀ bá ẹgbẹ́ lọ́wọ́ tó bá ti di àsìkò báyìí kọ́ dídé àsìkò yìí sáà nàbí ní àdìdè wẹ̀ àbọ́kọ́ fún ọ ní àwọn ọ̀rẹ́ kan mọ̀ gbàrà lọ́jọ́ báyìí lọ́jọ́ báyìí ara àsìkò náà ọjọ́ dé ọ́ bèbè ìyá náà gbàrà jẹ̀ yìí ó gbàrà yìí lọ́jọ́ báyìí ó ní mélòó àtàbà àlẹ́ àdáàt àzàmán ẹlẹ́kẹta àlẹ́mọ̀kán ṣọ́rọ̀tọ̀ àti àfọ́ yìí pọ́pọ́ bá tẹ́ ọdọ́rí pòtẹ́sùn ẹ̀nà ọlọ́run pòtẹ́sùn ẹ̀nà ẹ̀nà fún ìmẹ̀ kí ló dé sínú wọ́n láwọn àbá lọrin wọ́n fẹ́ ṣàdúrà kí ìjọba ìjọba ẹ̀sìn kó rinlẹ̀ nílọrin títí ká lọ ṣàdúrà wọn lókè súnà kálóní ẹlòkè súnà kálóní ẹlòkè súnà tẹ́lá ní kọ́ ọ̀sẹ̀ àdúrà ìyá ìbáyìí ọ́pẹ̀sẹ̀ ìgbẹ́gbẹ́ bí pẹ́kà èyí tó fi ṣe àdìkára ọ̀ta fọ́ wọn bá bẹ́ ṣe o dẹ̀dẹ̀mkọ́ jẹ́mọ́tàrí sálẹ́bí dẹ̀rẹ̀ rẹ̀ ní mọ́tàrí fún mi àyíwá ń sàdúrà lónìí wọ́n ń sàdúrà lórí sàárè àyíwá ń sàdúrà lónìí wọ́n lọ sí rí yàgbẹ́ ìyọ́rẹ́ ṣe ọrọ̀ ọgbà ìdì ti kọ́ ti lọ sí ìdìbò sálẹ́bí ìdì ìgbàlagbà lẹ́yà ní òsì tí a nẹ́bi sá alẹ́bi fún aládùá kan pàtíkùlà báyìí lọ sí nàìjíríà ó di mélòó ó di mẹ́rin sábàb ìdí alwaktu àsìkò alwaktu àsìkò náà tàbí al'adad òǹkà almakan ààyè ẹlẹ́kẹrin ẹlẹ́kàrún ẹ̀dìyàrí annáwó annáwó irú nǹkan báwọn ló fi ṣe nǹkan yìí o inú nǹkan báyìí ibi tí tẹ́ẹ̀tì bá òtún wọlé nu báwọn ẹni bá ṣe adkar kí ni ìran nǹkan tẹ́wọ́n bá fi ṣe òǹkà ọwọ́ kan ọ̀rẹ́ báyìí kì í ṣe tẹ̀síbà ìyẹn tẹ̀síbà tó ń pa nẹ́bí àá àwọn nǹkan tó ń tẹ̀síbà mẹ́lá ń pa nẹ́bí bíla ọmọ làbídò òkúta wẹrẹ alẹ́ lòlò ọwọ́ níta àmì wọ́n ní ọ̀rẹ́ gbáwẹ̀ bá fẹ́ sínú nǹkan tí ó lẹ́jọ́ lọ fi sínú torí kíni ẹlẹ́ẹ̀kẹfà kẹfíyà lọ́pọ̀lọpọ̀ kẹfíyà bóò láti ṣe gangan ẹwọ́n máa ṣe yẹ́bùlá yìí ọkà ẹ̀sọ́ lókè kẹfíyà mú ẹlẹ́kùnrin tó lè kájọ́ kẹfíyà yìí ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn lẹ́fíyà erékùn mẹ́rin ọ̀dàdù ni erékùn mẹ́rin ló fi sí òbí ẹ̀rẹ̀ lọ kèbíyàmù sọ ilé ọ̀pọ̀lọpọ̀ yàn yóò òwò lọ́yàn ó kèbíyàmù zikiri yà ń jẹ́ sí jàmá kèbíyàmù gbogbo ní abẹ́ ti wáyé súnà ń jẹ́bi mọ̀ pé kì ní ìbá súnà mọ̀ ẹ à máa wò kọ̀ọ̀kan bí súnà yà ń jẹ́ sí kò sí gbogbo súnà yà ti láyé yóò ní bákan na al'amalu wal-ijtihad fi ta'a bi qadri wasi'ah wala yukallifu Allahu nafsan illa wus'aha wattaqullaha mastata'tum láàrín tó lè ràn án na lórí yìí ti kọ́ mà wọ́n ṣe ju ààrẹ lọ wọ́n ṣe ju ààrẹ lọ bí ẹ bá ṣe ju ààrẹ lọ kò ní lè tó ọ̀rọ̀ fẹ́ máa dún ní máa lọ tó ọ̀fẹ́ fi rẹ̀ láyéláyé wọ́n bẹ̀rẹ̀ bí rẹ̀gẹ̀dẹ̀ wọ́n lára níbi máa ya tàtí àníbi máa ya tàtí ẹlẹ́mù tí ti máa ń kásọ́ ìgbà kọ́ra wọ́n máa gbé ọgbó síra kí ló ní lórí dé ojú wàhálà wọ́n ti rí wàhálà wọ́n tó wá rí wù ní ní abẹ́ orí ló máa òfin ní mẹ́tún yẹn lọ́la báyìí náà kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi kan aláhágbá ìlà rọrọ ní kífàtíà tó aláhágbá jáàmù lè mẹ́rù zẹ́gbẹ́ wà pàjá mú lórí ọ̀sẹ̀ ẹ̀mí sẹ́tẹ̀ ní ọ̀pá méjì

fúnra ẹ lọ́wọ́ ọdún alọ́wọ́ lẹ́sùn fún ààrẹ ẹ̀ẹ́ àtòrọ̀ kìrìkàkìrìkà ó sàfi ní gómọ́ fàtàkùnlọ́ ọmọ sàtọ̀ àtọ̀ ọlọ́run mo parí láti ẹ̀kẹ́ o a máa ń parí láti ẹbẹ̀ ẹsẹ̀ bàbá rẹ láti mọ́ ní o fàátù mí ni wú àdébìtò tó bẹ́ẹ̀ mọ́ àmọ́ ìkùkù bí anẹ́mi ni bá parí láti rẹ̀ tí mo ní kẹ́ ẹ ṣe fàátù mí ni wú mọ̀ sàtọ̀ àtọ̀ mọ́tò pé àwọn àfáà tí wọ́n ti ń ṣe láti tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sùn láti bí ogún ọdún táwọn bá dérè ààrẹ ní ẹgbẹ́ bí tí wọ́n hà èyí tí pàtẹ́ bá ti ka bọ́ ti bẹ̀rẹ̀ ìlú kọ́kọ́ sí kọ́kọ́ bẹ̀rẹ̀ náà tó bá ti fi yín kó ti múra tó tún lọ́ra ọmọ àlọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹwẹ́ ló bẹ́ẹ̀ ìjábù rẹ̀ tó di pé tó máa jẹ lómi lójú bóòlù tó rẹ̀ sẹ́yìn ọmọ ti fi lọ́wọ́ ara yín ẹ̀ ti máa rí ẹ̀dẹ̀ lórí kọ́ọ̀bù àbẹ̀rẹ̀ ah,

ọlọ́nàyà ẹ̀pọ̀ ojú o ẹ̀rẹ̀ kó rọrùn kíyàn bojú ni èyí ó bẹ̀rẹ̀ bí kan ni tó bá yá ẹsẹ̀ kọ́ ní wáàbí ẹsẹ̀ kọ́ ní wáàbí ẹsẹ̀ one brother ó tún bẹ̀rẹ̀ náà nù tí èdè náà ni sẹ́ni jẹ́ ń lọ báwọn irú àwọn ni tó tún máa two brother fẹ̀ kẹ́nì kan ni kó sì jábù lérí tọ́ba dé ọba pé family meeting yóò gbọ̀nrín yóò mọ̀ tẹ̀ mo ti gbọ́ ìlérí. àmọ́ tí wọ́n lọ díẹ̀ díẹ̀ ẹgbẹ́ mi lọ́la fẹ́ ni pẹ̀lú ìmọ̀ ìmọ̀ fi ń lò ó tẹ̀ lọ́rùn ni wọ́n fún ọ̀jẹ́ bá lórí ẹ̀ ìdí ṣe yé wọ́n á lò fẹ́ràn ní kò sí náà fara máa bábá yìí lọ. kọ́dà rẹ̀ ń pé pé olówó kọ̀ ó wà ní fara yẹ ẹ́ ó ní ẹgbẹ́ lẹ́yìn náà ní kíkó gba kò sí gbogbo àwọn mẹ́rin tí wọ́n pè wọ́n ti wá sí fún gbogbo wà sí wọn ó lè dìbò ní lè hádà wà tí ó mẹ́rin lókà díẹ̀ díẹ̀ ni ó ní kanáà máa ké wọ́dọ̀ wa àwọn yòókù rẹ̀ ti lo jáàbù wọn ìdè ló àwọn yòókù tí mo jábọ̀ dára ó mọ ẹ̀rọ yìí máa gbé ó sí ọ̀dìbà ó dijọba èdè sínú ọ̀nà tó bá ó kàn gbélé báyìí bó ti wọ́n náà rí à ẹ̀rú mi náà tó yàbá rẹ̀ burú ó dídí báyìí dé wọ́n ní kí ní yẹrẹ lọ́gbọ́ kí ní mo yàrá rẹ̀ àwọn ìbá àtà ni àwọn bá kọ́kọ́ wọ́n ni àwọn ọmọ tó máa darí bí sábà bọ́ ní yìí ẹlẹ́dẹ̀ dájọ́ lọ ọmọdé wà láì three days ọmọbìnrin three days ní òfin súnlé wọn ọmọ kékeré èmi tí mo tó wà sí fún gan ìrìn tàlẹ́sẹ̀ rẹ̀ dákò yọ náà yìí tẹ kọ́kọ́ yọ náà sọ yọ orílẹ̀-èdè à tí máa tún bọ́ kí ni àwọn ìbùn tí wà ní pẹ̀lú kú àgbàhùwà tó ń dé wáyé ṣe kó dẹ̀ sí ẹ̀nà mọ̀dájú lórí ẹ̀ kí ní ẹ̀sọ̀ wáwọ̀ pé ní ọmọ ìdájú jọ́ tó wá àti náà òde òde ọkọ̀ lójú kan ó mọ̀ tí ń ṣe ẹ̀ sílẹ̀ ẹ̀yẹ kọmọ gbàmọ̀ràn ni kọmọ tó wà sí fún kéde wá jẹ́ pápólò tẹ́ bá jẹ́ pápólò yẹ́dẹ̀ bá sí mọ́ èmi ò mọ́ ló jẹ́ pàwọn ìyàwó wa tí wọ́n ti bá lọ ṣùgbọ́n ẹ mọ̀ sàlàyé fún wọn ni láti jọ iná òun mú ẹ sì ń tẹ́bi tún pa náà méjì ra mọ́ sọ́nà nù kíkọ́ ọ̀lọ́ wa ń lé fún òun ọwọ́ lọ fún òun àti nìkan bọ̀ gbére ó lè wọ́n tó òun parí rẹ̀ báyìí dé òun parí rẹ̀ báyìí dé tó wo bí ó ti parí rẹ̀ báyìí dé oṣù ọdún à kò rí bọ́dà kò rí ẹnìkan bá mi ń jò ní ó ń nù gan òun lọ sí ìkọ́bù ọ sí ìkọ́bù rẹ̀ lọ́sí ọ sí ìkọ́bù rẹ̀ tó pa ara ní ọ ṣe tí láàrin ọmọ ó yà wọ àyíká yín sọ ti wà àyíká yín àmọ́ wà àyíká yín àwọn tí wọn lò ní kọ́bù láyìíká yín ọ̀rẹ́ náà mẹ́ ní kọ́bù tó ní ọ ṣùgbọ́n ọ̀gọ́ báyìí tí ò bá ti mọ̀ nǹkan tí kí ni ò bá ti yẹ sẹ́sẹ̀ náà sọ́kọ́ ìyẹn jẹ́ bá ṣe é nígbẹ́ bí nǹkan tí ò bá ti tí ò bá ti rẹ́yìn mọ́ aláì èmi ti rí obìnrin pé ó sì gbé gbogbo ọkọ̀ ilé fún àkọ́kọ́ rẹ̀ já nígbà tó lágbá mọ́jú ó sì sínú kọ́gbọ̀ báyìí níta gbangba ó sì bọ̀ ǹjẹ́ wọn àmọ́ ìbẹ̀rẹ̀ àríwọ̀ ọlọ́run mọ́sàbòsí fún ààrẹ dé fàtẹ́kùnlá mọ́sàtọ́tọ̀ ẹ máa gbìyànjú bí mọ́ni yóò ṣe gbèrú ikó dáadù ká máa wá bí ti gbèrú láyé wà láyé mọ́ni tó lò ní ó sàfà ní òun ní sàrà òun ní òun fún lálẹ́ kí a máa bó bá ṣe rí òun ní ó túmọ̀ àyè tá a wà lálẹ́ kí a máa bí ó ṣe rí tàbí wà bá ṣe rí tẹ́kọ́ ní ó túmọ̀ rú grade tó fọ́ bí sẹ́yìn ilé ìfẹ́ lọ ṣiṣẹ́ ọmọ ẹ̀sìn lọ́wọ́ ilé ìfẹ́ lọ ṣiṣẹ́ ọmọ máa sà lọ́wọ́ ẹ òkè ni wọ́n pọ̀jù àwọn ọmọ tó sàbẹ̀ nìkan àkádà bí mẹ́rin wá sí láti kí a máa nìyẹn bí mẹ́rin wá ṣe rí wọ́n náà wọ́n jẹ́ náà wọ́n náà lè rọ́ àmọ́ ìgbádùn ju àwọn lọ ìbára kan ní wọ́n fi dáhùn kí ló dé bá lẹ́sọ̀ lọ́wọ́ àwọn ọ̀sánná tó ń dáre sọ àlìjẹ́nà ṣùgbọ́n ní ọmọ sọ̀rọ̀ ìyàwó sí níbi àlìjẹ́nà yókù náà ìgbádùn wa bẹ́ẹ̀ àmọ́ ìgbádùn ìgbádùn ìyànúkúdà kọ́ nítorí lè ẹjẹ́ ká gbìyànjú bó láti ní ìmánì tí ìmánì wa tó láti lé fún òun ní òtúmọ̀ bí ìtẹ̀lé ọlọ́run ọba bí ó ṣe rí so pẹ̀lú gbọ́dọ̀ a ní pẹ́pọ̀ lónìí pẹ̀lú gbọ́dọ̀ a dubai inshallah kẹrí a bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ ẹlẹ́kẹrin níbi ọ̀rọ̀ ibi nìkan yìí so òun yóò fẹ́ díẹ̀ alexisord filat bẹ́ẹ̀ náà alugolo waterfree eléyìí anibukata sí gan palajulọ àwọn tá a jẹ ọ̀dọ́ nípa iná alifrọt wọtẹfrẹt ìṣe àṣejù àti ṣe àfẹtọ méjèèjì ewu ni o méjì lónìí àwọn tá a ń àwọn kan bá ìfúrọ́tù lọ wọ́n sí àṣejù púpọ̀ ní ìbá ti gbùgbì kọjú owó ìwé lórí bọ́ọ̀ àwọn ń bá yóò wí lọ́wọ́ kálukú ló gbogbo sí pé àti ìlú lẹ́yìn ẹ̀sìn àti ìlú lẹ́yìn ẹ̀sìn ti jàbàtà súnà lọ́nà fẹ́ ṣe àwọn kan bá tó ní ti fraud àwọn tẹ̀fúrẹ́tì látara ìgbàgbọ́ yàwọn èèyàn dáadáa tí wọ́n bí abúkẹ̀ méjì wọ́n wá lè gbógun ti àwọn tí wọ́n àwọn hálù tẹ̀fúrí bí àwọn hálù ìfrọ̀d wàlúwà ìlàhàbí méjìrè abú ní pàfọ́túnà tá a bá ti rí sábú ní pàfọ́túnà wà láì àmọ́ ní bóyá lọ́pàá ni a ti ní rí nà ọ̀rọ̀ ọlọ́run ọba so kájọ bá wọn wí bàbá bá wọn wí kábẹ́rẹ̀ yìí bàbá tásùn ọlọ́run bẹ́ẹ̀ ṣe kòkó kókó tó gbòòrò àrẹ́lẹ́dìde sí àdéjú rẹ̀ àtẹ́jú rẹ̀ bó ti rí kò ọmọ náà ti súnà ilé wọn ẹ́ tún ìjàwátá bẹ́ẹ̀ni ìgbẹ̀dì kọ̀wátá ní tẹ̀lé àmọ́ torí pé àti wọn kan ti ìjàwátá rí pẹ̀lú wọn rí wọ́n rán lọ́wọ́ ìjàwátá bẹ́ẹ̀ sì ni súnà ló bẹ́ẹ̀ ṣe kò tẹ̀lé ìjàwátá but wọ́n kò ìjàwátá ní ṣe òun làgbó ọ̀dákẹ́ so kò wá ní ẹgbẹ́ orí súnà ṣe wọ́n nira fún ní ọlájú náà pẹ́lú bá dìde kí lè lórí túnmọ̀ ẹ̀sẹ̀ ìjọba kí lórí sọ súnmọ̀ rẹ̀ ayé alìgbòlò ilé wọn pẹ̀lú àwùjọ yìí bẹ́ẹ̀ náà ni àtẹ̀fúrí àwọn ọmọdé kú lọ́dọ̀ ìjàbàtà lónìí àwọn ẹ̀sìn ìgbéra ọkùnrin ti gbọ́jọ́ olóko wọ́n ti rí abúgbó wa mẹ́ta yẹn báyìí kí ni mo ṣíra wọn àwọn olóòjẹ́ fẹ́rẹ̀ bá wọn ẹ́ hálù tẹ́sí wọ́n wọ́n bẹ̀rù pé níbo láàmù alọ kanímọ̀ tí wà fún wa jù pọ̀ bá wà láàmù alọ afáàkà ní kọlọ báyìí oníkúnlẹ̀ yìí sí kìí lálùsùn náà òun ti kúnlẹ̀ bóòlù ṣe burú nwoke ìwọ bàbá wà fún pé òun ìkúnlẹ̀ ọ̀tá yóò kúnlẹ̀ fáwọn lẹ́yìn òun wá gbé máa rí òun wá lókè yìí kúnlẹ̀ sílẹ̀ òun náà yóò ń alákọ̀ọ́kọ́ náà ni àwọn ìbú ní ọmọ yóò túnjọ máa àwọn tó tẹ àwọn tí ń tẹ̀lé náà máa báwọn náà mọ̀ àwọn náà kúnlẹ̀ ìwọ́ orí ọkọ̀ kúnlẹ̀ àbí ìsàn tí ó ní jàbátá ni ọ́ ẹjí káwọn bá sáà yàrá dáadáa o eléyìí àwọn tó àwọn kájẹ́wọ́ rí àwọn kan láti jù bẹ́ẹ̀ o wà láì kí ju o àti ká wà nínú agbárígé nìyí fún mẹ́tán wọ́pàtọ̀ bẹ́ẹ̀ ní ìfúrọ́t wọ́pàtọ̀ àwọn tó gbà wọ́n àwọn mẹ́rìnjì wọn ò ní tàbí jù wọ́n ní kíni yìí wọn ò ní tàbí tó àti ká balance ìwà balance yìí kéṣọ́ ọ̀la káyì ẹ̀rí ni o lórí ẹ̀rí àti sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sọ́la pàtàkì jùlọ gbogbo ẹni tí máa ń ṣe dáwà nípa súnà ọ̀rọ̀ pé èsì lè ṣe tọ́ o tó bá sì lè ṣe ó bẹ́tà kọ́ fi kalẹ̀ ó bẹ́tà o pẹ̀lú eléyìí ẹ̀yìn inú kan sọ èsì lè ṣe ó bẹ́tà títí ẹ bá ìsúná dé lónìí wọ́n wọ́n ra bí ó bẹ́ẹ̀ ká tẹ́lẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ dúrọ́pù náà ẹ̀jẹ̀ dúrọ́pù náà yẹn ṣe dáwà máa kí n ṣe wà sí máa tí tọ́lọ́ wọn fi ní àwọn kan tí ìdí ṣe máa ṣe ó bẹ́ẹ̀ ká torí ń ṣe àkókò àwọn èèyàn fọ́nà búra ní àdúgbò amẹ́jọ ẹnìkan kọjá ẹni yẹn náà yàtọ̀ ìsúná olùbàkùnmọ́ra súnà súnà sí lọ́nà súnà sí sì lulẹ̀ gbà wò ẹnìkan á pé bọ́dà kan pé kálẹ̀ nìyí ó wá dápọ̀ rẹ̀ ó ní òòrùn wàhálà kí n ti pọ̀ jù ọ̀pọ̀ nípa àfáà yìí ń sọ fún yín ọ̀pọ̀ nípa yìí ń gbé jáde wọ̀nyẹ́ àbí ilé kan bẹ tí ó fẹ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ láwọn tó jẹ́ àgbàlagbà ń bẹ̀ àgbésùnà wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́jẹ́ àárín yìí náà gbogbo wọn náà ẹ̀sùn ni wọ́n àfáà ni wọ́n ẹnìkan wá jáde nínú wọn tó wọ́n ti ẹ̀kẹ́ wúrárá the same family ẹ̀kẹ́ náà àfáà bíi mẹ́rin mẹ́fà nílé wọn kọ́lá àwọn òkọ́kọ́ tẹ́kọ̀ọ́ Nàìjíríà àwọn máa ń kúnlẹ̀ wọn wá kún àwọn àwọn ọmọ ìfọ́dà ìkànnì dàrú mẹ́tí náà yìí ti ẹni ó kẹ́ mo lọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàwọn bẹ́ẹ̀ wọ́n lọ wọ́n ní ọmọ yẹn lárí pé wà láwọn sì

ẹ̀sìn lẹ́nì ẹnìkan láwọn kan ìfàfà wọn but ewu tí ń ti bẹ́ẹ̀ jẹ́ láńsọ́ bẹ́ẹ̀ ní láwùjọ láńsọ́ yìí so méjì ní pẹ́lẹ̀ báwùjọ alùgbòlò kí ẹ bá títà sí púpọ̀ so ló jẹ́ pé ìyẹ aṣọ di a máa bọ́jọ́ bá dán gíláàbù fọmọ yóò ẹjọ́ náà ọlọ́run wa wa sallallahu ala muhammadin wa ala wa wa Very ah, díẹ̀ náà ni bá ten minutes to laptop ten minutes to twelve. number one afa number one number two ẹ̀dá ẹ̀dó <laughs> number two number three four àwọn tí o ti ládùúgbò yìí là ń pè ẹ̀yìn ẹ̀dá ẹ̀dó náà wà five. six seven ẹ̀yìn ọ̀rọ̀ àwọn ìrẹ̀ àwọn àbáyé ẹ̀yìn àwọn àbáyé tó wà wà fún ìyàwó ẹ̀yà mẹ́rún ní ẹ̀ẹ́lẹ́ha kan ni ó ọmọ àwọn tó wà lọ́sípítà tí wọ́n ní kí àwọn wá 10,000 wá bọ̀dá wọn ti rí 5,000 mọ́ lọ náà àwọn ìdìbò àwàgbé ẹ̀bá ọ̀ nọmba one sọ̀rọ̀ nọmba eight ọmọ ní ọkọ̀ nọmba one náà wàlúkù sàlám náà ìsákàlá ọ̀fẹ́ ọ̀ wọ́n lè rí fọ́tò orí kò ní ó ṣe gbogbo àyínà ya fọ́tò orí ẹ̀kọ́ lọ́bẹ̀rẹ̀ gbogbo àyínà ní fọ́tò orí kò lè rí ya fọ́tò orí gẹ́gẹ́ ti di àánà tuntun wá náà ni áàtìtì ni ò sì ni ń dínkù tó gba ẹgbẹ́ yọ ṣe gidi àná kọ́kọ́ gbogbo tó ń dì sí omi lè ti lo mọ́tò báyà ti yàtọ̀ dáa yàtọ̀ lo mọ́tò kọ́lé tí ẹgbẹ́ ti fi sí sọ ìyẹn tó lé wọn ọjọ́ asọ́bí ná kó láti dá burúkú mẹ́wàá ìwọ́n bá tí àwọn bá sọ lọ́wọ́ yóò fẹ́rẹ́ gíga mọ̀ ni. tó kéèyàn súná náà ló dá báyìí sọlá wọn kàmá náà nọ́mbà tù. ìyàwó rẹ̀ ló wọ́n abẹ́ mọ iye ọmọ tó wà ní inú rẹ̀ àti ipò tí ọmọ wà tó wà lórí ìfẹ́ nígbà tó á ah, ọmọ tó wà nù rẹ̀ yìí o méjì ló bí àrùn márùn ní pé pé àti pé ipò tí àwọn ọmọ ti wá pé ipò tí ò dáadáa máa sọ láti àwọn àgbò yóò ju àwọn ọmọ rẹ̀ wọ̀ tó máa bẹ́ẹ̀ tó àbí ìdílé àdètàkò àwọn ilé ìgbóni jẹ́ ti dé bóyá ń rọjà sáyẹ̀dé ń bí ńlá àbá ni pé kéwú tí ẹkẹ́ ti useless because bẹ́ẹ̀ tí ọlá àbá ni pé tó tọ́ kéwú tọ́lẹ́kọ̀ ń bí ìyàn ọ̀rọ̀ kéwú ni ọba sọ wọ́n bẹ́ẹ̀ pé tó tẹ́ fi ń yẹ

ìwọ́n tó wà ní sí ní káfà kan jòkó láǹkẹ́jú márùn láǹkẹ́jú márùn oníkàmà kọ pé ẹ̀yà ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá yìí tí mo máa ti báyìí yìí lọ ọ̀rọ̀ bàbá yìí lọ ọ̀rọ̀ bàbá yìí ọmọ mẹ́ta ní bẹ́ẹ̀ márùn oníkàmà kọ láǹkẹ́jú márùn. bẹ́ẹ̀ sì ni eléyìí wọ́n náà bá dé wọ̀ níjọ́ kan pọlọ́sẹ̀ sáà fún ìyàwó mi tó nà kò lè dá wọlé ọ̀pọ̀ àkókò ló fẹ́ ṣe máa jọ wọlé ilé wọn ń wá sí báyìí ó ẹ̀ tẹ̀lú aláìyáyá yìí aláàrẹ̀ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé lẹ́yìn ẹ wá bẹ̀rẹ̀ yìí arọ́rẹ́sẹ̀ olóbìnrin lẹ́yìn àwọn tó rẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ ó pẹ̀rẹ̀ ojú àwọn lókojú rí yìí ó yàtọ̀ oníkàkọ́sì wọn ti ń yìí tó bá tún mi sọ̀rọ̀ ẹ̀fún ọmọ bàbá ló ń wọ́n wọ́n àbájọ́mọ́ lágbẹ̀ wọ́n mú ọmọ fún pàjọ orí lómi dídùn wọ́n mú ọmọ ẹ̀pá ìmọ̀tẹ̀ ẹ̀pẹ̀ ní ọ̀tẹ̀ ẹ̀pẹ̀ wọ́n wá mú yàn gbàtọ́ wọ́n mú yàn wọ́n lọ́wọ́ jáde gbàtọ́ wọ́n lọ ọmọ ọ̀pọ̀lọpàá bàbẹ́lẹ̀ ọ̀pọ̀lọpàá ni wọ́n wá mú ẹ̀tọ́ pé kí ló dé tẹ́ẹ̀fì ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀sìn ọ̀sẹ̀ wà ń bẹ̀ ni wọ́n ní àfà kan sọ bẹ́ẹ̀ wọ́n ní kọ́ pàpà wa ẹ̀dá ń tọ́lọ mú jáde sínú ẹ̀

yóò ti kó àwọn ọkùnrin náà ọkùnrin bá ń jẹ̀lú ṣe àdìjẹ̀lú máa sọ pé báyìí láti báyìí láti báyìí báyìí lóṣù báyìí lóṣù rí mọ́jẹ̀ kan dára káyé rú ọ ẹlẹ́rìí ẹni ata arọ́ọ̀fà àníbìnrin sọ bẹ́ẹ̀ mani ata wọ́n rà rí arọ́ọ̀fà ẹni tó lọ bá àfà yẹn àlẹ́bí lọ́lọ́wọ́ ní gbà wọn fún forty days forty days lè mọ́tún wà ọlọ́run nígbà forty days ó ti wá ẹnìsìn so èmi ò láìpẹ́ máa ti máa yàrí ọwọ́ á fi wéra wọn so ànùgbà ni ó ti tó bá náà ẹ̀yọ̀kan náà tó máa dalẹ́ ọdún ìyókù ọ̀rẹ́kù sọ́lá Thank you. No. Okay, okay. Now, ọ̀rẹ́ ẹ̀sán pé ajọ́ lọ́jọ́ wọn lápẹjú rẹ̀, àwọn ọmọ wa ní yàrá kò sí pé yàrá Èyí fẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òbí ìlú, yàdọ̀ rẹ̀. Kí pè rẹ̀, táfà ti dé lónìí, wọn àfá lọ́bẹ̀ wọn. Ìwọ́n á béèrè, ìwọ́n á bẹ́ẹ̀, ìwọ́n á ti yẹ lẹ́wọ̀n èyí jáde bẹ́ẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ọlọ́run kó ìrìn àyàn gan kí ẹ kú mẹ́ kí ẹ máa já kú mẹ́ ọlọ́run mọ̀ níbẹ̀ sí yàn so kí ẹ lọ sọ àforíjì pé ó kọ́ gómẹ̀ náà àmọ́ òun òun òbéèrè gbẹ́sàn ti àbí àwọn òun nígbà wọn gbà wọn tiẹ̀ àmọ́ ń jẹ ẹlẹ́jẹ̀ ọ̀dọ̀ ọba ọlọ́run ti bínú sí so tó bá ti wá pa àforíjì ọ̀dọ̀ ọba fún òun débẹ̀ fún síbẹ̀

na wallahu ta'ala ala bi sawab walimatu kuhan kéèyàn pa kuhan kó wá sí walima dídí àní níbi àfa wa binibaz àtàwọn afa mẹ́ta sàlàyé dídí àní kí ló fà kuhan wọ́n ń parí kuhan lójú ayé ànábi wọ́n ti ń ké kuhan lójú ayé ànábi wọ́n nínú àwọn kéwù tí wọ́n ń ké kuhan nìyẹn àwọn sábà ń ké wọ́n ti ha wọn wá parí tán káàmìnà ẹni ṣe wòlímọ̀ kùwárì wọn ò ṣe wòlímọ̀ pàánù gbáyà nàbí wòlímọ̀ nìka wòlímọ̀ àwọn ọmọ ṣe ló gbáyà nàbí so tó fi jẹ́ bídí àmọ́ àníbi kọ́ àwọn sàbẹ́ àwọn sàbẹ́ òṣèlú dáadáa nàbí wọn ṣe wòlímọ̀ dáadáa nàbí àwọn sàbà náà kọ́ àwọn èèyàn àwọn èèyàn náà ṣe wà ní ọdún wọn àti àríkì wa tálà fíjọ àyìn ẹ̀ sọ́lá àìdáàdí tánáwì èyí tó dáa ní kí kéèyàn tó pẹ́ bọ̀tí yẹn kò jọra wọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kọ̀hán tó tó ń ka ìdádi lọ́wọ́ yà nẹ́bí bí ìgbà pé yẹn kárí yẹn parí secondary school yẹn parí primary school tó tó fẹ́ fáwọn yẹn ló jẹ pé inú mi mo parí eléyìí nìyẹn lè ṣe kò nígbà tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ti wallahu ta'ala ala rẹ̀ sọ̀wọ́ níparí last section number five wàlúù sáà bùlà náà ṣe rí kwan kalẹ̀ ṣe rí ṣarafu ne ṣe rí bí kwan ne tó bá ṣe rí bí kwan ne so kí ẹ mọ́ bí kwan kalẹ̀ lẹ́ so àwọn afá bí bí kwan ne tó bá ṣe ewu tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n lè tẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run láti pé ṣẹ́gẹ́sì ọ̀rọ̀ ọlọ́run láti pé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀ ẹnudọ́lá lọ́rọ̀ àtọ̀ àtọ̀rọ̀ rẹ̀ bákan náà ti rí sọ́lọ́ wọn ṣe ń tálé mọ́ yí mọ́lẹ̀ so kò dáa fẹ́ máa gbé pa ní ìpínlẹ̀ ọmọ gbèsè ẹni àwọn bá rí tó bá níbi wọ́n lọ́ ìtọ́wà àwọn àfáàní wọn mú ìgbélé so torí pé àmọ́ kò sí kíkọ́ láti wà níbi sallallahu alaihi wasallam mú kúkú á ní ìjọba yìí láti wá gún kù sínú pálí súnmọ́ ní ti léyà ẹran sábà náà èyí tó wà ẹyọ kan náà ni wọ́n kọ́ wọ́n kọ́ àmọ́kò wọ́n káàkiri kálukú ó ńlá alẹ́ sọ pé àwọn àfà tí wọ́n ní pé kábàbí kalẹ̀ pé kábàbí tó ń jìbẹ̀ nílùú yín nítorí kò kan lẹ̀ sí kùránù báyìí lójú ayé wọn sábẹ́ pé kùránù rèé ilé àbákírì buhari rèé ilé abdullahi buhari rèé mùsùlùmí ẹyọ kan náà ló wà fáwọn mùsùlùmí àti wọn ọdún kan ló wà ọdọ Osman sòwò ní àlejò pé àlejò àpẹẹrẹ pé ẹyà táwọn sábà tẹsọ bẹ́ẹ̀ tàkàlà tẹsọ bẹ́ẹ̀ àwọn sábà òkè ó pé wọn ò lè ẹsẹ ìsìn tọmọ pé kálí mọ mọrọ wọn kálí mọ bàtí káwọn ẹ̀ máa ti náà wá lọ́bọ̀yọ̀bọ̀ sókè mọ̀ pé iyì ni àìsíkọ́ ni ẹ̀mọ́sọ́kọ́ ni lálẹ́lẹ́lẹ́ ẹgbẹ́ sí ìkàtà ni Allahu ta'ala àṣọwà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم